fáfáfá yẹ kí mi gan máa wá fítà tí máa lò ní kò sí fítà ń bí ni ní ìfojú mi ló báyìí. Jehova, ibe bube. Jehova ibe bube Jehova ibe bube Enuge ibu eze ya n'ụwa ị na-achọchi I don't have too much time. Mo to do my leg. Mm. This guy is nice, oh, oh man. Look at the way it's making noise. Mm. Please share and let's start, okay? So, we don't care about the. I want to play But before then, let me play this. I love it. I saw it in some platform. I just saw it, so it suggested to me. And it was fantastic. I share it now, now. So before we ever was share, tell about this share, because you don't want me to talk, we talk, I'm a sorrow. Àṣà <laughs> ah, mi lè bú Pastor Olúkọ̀yà but nǹkan tá a bá ti rí yẹn wọ́n ló wà lórí wọ́n ló ti wà ní court náà bó ti sọ̀rọ̀ fún wọn tó fi mú mi kí n sọ̀rọ̀ fún wọn kí n máa defend wọn I can speak about him. bó ti sọ̀rọ̀ fún wọn rí náà. <laughs> ẹ bá wa ṣí ẹ kó tiẹ̀ kó tiẹ̀ wọ díẹ̀ mo pé àwọn èèyàn ṣì wà níbi iṣẹ́ bọ̀dẹ́ bá wa ṣe because mo máa ní nǹkan tí mo fẹ́ ṣe ló ti yé so part two ni paṣọ Daniel Olukoya sir please do correction sir a fẹ́ play lay kí ló tẹ ẹ́ ń remote ẹ̀ ẹ má remote ẹ̀ ṣé mo pé tí n bá ti fẹ́ sọ̀rọ̀ fún wọn báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ bá ti ní kí n jáde nígbà yẹn yẹ tí n bá ti bá fẹ́ sọ̀rọ̀ fún wọn bá ti ní kí n jáde ẹ mọ̀ pé orí platform yẹn á máa bọ́ bò ẹ jẹ́ kí n sọ ilé kí mi lè bú wọn náà àbí mo bú wọn ni mo kàn fẹ́ play eléyìí ni but kí n play kínní like I think I share this now mi share ṣe ẹ̀ṣá lẹ́yìn lọ́wọ́ let me I think I go to one. I love this. Na one woman show. BMTT lifestyle has already transferred two million. Yeah, yeah, yeah. All the things where I plan to do for that show. God I want to show you. Like this. These boys. I know they say God gets your plan Wait for another person, not the new oh, for another let person. me no, no, let we me. We do comedy show. Comedy show turned to life-changing show See? for one. See this, this, these people they are this comedian they are young young boys I was one of those okay let me just put it then, then fast forward there one that man just stopped Tokyo nightclub now now now is giving her four million naira <laughs> It's not this person alone. These boys, they are giving. Some of our pastors, they are reaping. They cannot give. They cannot sustain people. This, I just saw this on one platform. This lady, Jenso Yoruba, I will miss with English. She goes to to watch a show in Abuja. She had little challenges because of that. She attended the place quickly. She get to the place earlier than others. And this comedian, this guy, you know, is popular also on the media. Do you know what he did? He recognized her presence. And she said she want to bless somebody because God has blessed them. And they've been doing it to a lot of them, they are doing it. If God bless you, cannot bless person. That's what they said. In that place, she got more than, like, the money there, more than 20 million. Under that. These days, with what I want to say now, and what I want to play now, about our pastor, dear pastor, Pastor Daniel Olukoya, it's not about him alone. A lot of pastors like that, like we have a bad experience about them. Not about him. I said what happened yesterday. But see, instead of them to be a blessing, they are reaping. And they torture people. They don't see people. That's why, tell me, when you look at that show, the crowd you got in, those people are getting now. Some churches are not more getting it. People are now They are being discouraged, except they want to get something. They go to where they can get food, they can get money. And that is why also, a lot of people who are tricking, who are deceiving people also, people go to them, They get more crowd than the church. And what we are taught and in the, in the Bible is that even about Jesus Christ that we follow, he care part of things the first thing Jesus did is to care for people. Even what is not eating, he provided it. Jesus is still caring. But our people, we are not, uh, they are not, they are not caring. Systematically, people torture you to death secretly. And you will never know that even some of them, they will be the, under the, hiding under some things and torturing you. So we are not worried. Even when this platform is like this, we don't worry. The young shall grow. Okay? All right. So they are just telling us that those people watching you, there. No, No, before I speak, start speaking for them. I may be speaking now. Maybe a lot of people may not have interest now, maybe. And they have shifted, I mean, shifted their attention or their movement to like YouTube, uh, Instagram, TikTok. But I'm still prefer Facebook. Because a lot of people locate me on Facebook. And if I post some things at times, the only time it's you, Juman ń rọ̀ our Facebook will be validated. So don't tell me that because I'm speaking, want to speak about uh, eh, Dr. Olukoya now, nobody's interested. So it shows I'm not being, I cannot be bribed with the crowd. I cannot be bribed with nonsense I will say the truth. Okay? Because I'm not, and I'm not saying this to tarnish him. I'm not saying saying this, and all the people we are complaining about, we are not saying anything to tarnish them or to do anything against them. We are saying it for people to correct themselves and to stop whatever anybody is doing, whatever you are doing that's not good to the system. Because I know that all the pastors, this way There is a way they always condemn also some politicians that are not favoring them and also that are not doing things, I mean, maybe doing things right as well. So what I'm saying now, we are talking from experience. All right? So, Jerry, I'm not bothered. Atini ní àwọn èèyàn kẹ̀dẹ̀rẹ̀ tá bá dẹ̀ ń wòran. You know how it is when you look at others, àwọn tó kéré sí ẹ̀gan. <laughs> Ẹnìkan anyway, we are not worried, okay? <laughs> we are not worried. Okay? We are not so worried like that, but we are here to say the truth. So you can see that uh, that show, there's a lot of crowd, the up and down field, and you know, just a comedy show. And in that comedy show, these young young boys, you know what they do? They lifting people. Another person now, tomorrow, They may want to rush to the place. Maybe they can also have an assistance. Okay? So if people are not changing, you will see little by little, you know, if you try to lie to people, you'll be fading away. All right? Uh, uh-huh. it's not that maybe I have a lot of people. I mean, I have monetization here now. A lot of people on the YouTube, if I go on YouTube, you understand me, on TikTok and also, but on the Facebook, there's a reason for doing that. Okay? Because I'm a máa ń ká mi the people who monitored me, the people who don't want my voice to be working, moving around also, they are on Facebook. They monitored me, bomba to bomba, no problem. All right? We are saying the truth. So we started. But I show you now that somebody that are not they are not preaching Jesus Christ in that um, congregation, they give him money. Somebody who came just to watch and he's a uh, stress was being given eh, audience and they've been given an assistance that will change their entire life. To the level that somebody said want to do visa for him to come and do holiday in Canada. He got more than 20 million. A single person pay gave him, I mean gave her 10 million, one person. Okay? And in the church also, this is where Nigeria are givers. I tell you, Nigerians are givers. This is how Nigeria, even in the church, in olden days, This is how they give. There's nothing that Nigeria cannot give. That's what also interests us. That's also we giving. When we all want to give, you give with respect. But the people you are giving to, they cannot give you anything. And they are not giving people the way we are expecting. Hold on. What did you just See, she's crying. You can see she's waiting. Um, Kefiano Autos. I'll give her two million naira. See? See, small, small boys. please. Two million naira. Now let's go to the video that I'm going to play today, the voice. I'm also um, uh, elderly. The same woman I mentioned, I went to court. He went to court this time to to sue for uh, malicious prosecution and ask for you know millions This is uh, one of the. They said one of this is um, personal assistant and personal pastor. I mean lawyer to Dr. Dike Olukoya and uh, what the guy said. I want to play it, and I'm going to. I want to bring out the truth. There was a time I do speak for, Dr. Daniel Olukoya. Thank God, you know, I was shocked when I saw that video. It had been long. I saw a lot of video later. They are showing me a lot of things. How some people, a lot of things And uh, I wept, but since that yesterday, I stopped crying over the issue. You know what? It's not that guy that make me cry. But what people are doing to people secretly that you don't know that they are the one doing it. A lot of fights, a lot of things you trouble you went you go through that you never know that you are actually the cause of it. That people hiding under some covering, masquerading enemy. You understand me? the guy because according before you listen to this, I know the guy committed some sin. Okay? But they say so even in this video you're about to listen to now, it was a plan. It's not yet, the plan, the mission is not yet uh, being executed. Okay? According to them, to the lawyer, the mission is not being ex executed. So, if a mission is not being executed, why must somebody, it's just allege, it's just like allege. You understand me? Allege. And in the other video, the guy said something that uh, the person who actually set him up was a pastor that he met in Abali's place. So it said that it told it said that I mean he tell that story. They both met, but like defending himself how that they I mean sorry like he defend himself that he didn't go to the Abalis. He has a business with the the Abalis. was the Abalis son was his, the carpenter of a church that he passed up before in one or Oyo state. Is he Ogbomoso also? So, and there was a problem, and he want to see. He queried the guy. The guy now said the brother, the father was sick. That's why he couldn't come to church. He now said, I want to see the father. Ah. The boy said to him that the father is, a, is an abalist, so he said he want to see him. Getting to the place, that's how he cooked the story. But it may not be like that. Either that one, he had a, I mean, he was giving information that somebody, there's a pastor in MFM that normally visited, I mean, go to Abalis from, leave Lagos to Ogbomosho, Obi, Oshogbo area, Osun state like that. So go to Abalis, you understand me? And secretly, they both jam in the, they met in the Abalis place. Okay? So when the secret leak, later he said, is that's the secret of the problem. That's the genesis of the problem. Since the day the pastor now saw they met me, saw him, you understand me? Notice that, that they planned for him. But that's not the, you look at it very well. I don't want to go deeper into the analyzing. You can see that people are not interested. But I'm going to say it. Do you know why people are not interested? They don't, they are not expecting me to talk about it. Even if my pastor the person I love so much that I respect, I call daddy, is doing things that are not right, I should be shut up. I should be quiet over it. That's not right. My daughter, as a little girl, she can control me. I mean, she can correct me. My daughter, she's very little to me. I'm the mother. There's a gap of mother, that motherhood. You know, there's a distance between me and her. Very well. You understand what I mean? But despite that, I will listen to her because God is God of reason. He can use anybody. When you check my video very well, I always go for people, especially Maureen. Or because of Pastor Lukoya. So why today? I don't expect it. When I tell you, when I saw that video, I cried and I sent it to my mom. Let me just tell you the decision I took. And immediately I was was ringing my mind. What exactly was I said? I'm a kind of person I don't pretend. All right, I don't pretend. I'm a true sayer. So when I'm trying, if I see things like that now, Pastor Lukoya treated and the member treated people bad because I honor him, I respect him. Then I, I did, I mean, I sin against God because of that. I'm a, an hypocrite. I'm not an hypocrite. I always stand on the truth. Either he haunts me because even then when I was speaking, a lot of people come after me. All right? So I did, I'm speaking for many people. Apart from physical risk, I face, I mean, spiritual risk also. What about those times? If those things they are actually saying is truth, and those people need their assistance, and I was trying to because of the love I have for the mind, my pastor, And then I cover, I say to, you know what, you know how God is going to feel. So we have to do things right. When you do things right, you get a good answer. I tell you. So, and I'm not his enemy. By saying the truth, I cannot be his enemy. Although many people will hate me. But when you hate me, you pray against me, God will raise his standard against you. God is not the God of, he has no respect of anybody. Okay? Although according to the book of Ezekiel you know, is it 27? The judge, they say the preacher God will judge them, but I'm not beating judge now, and I'm not a adájọ́. But at the same time, Bible also, according to the book of Psalm, Psalm one, you know, only we can rebuke ourselves with love. So what gave me that audacity then, defending him, speaking against some people. I'm not saying those ones are right, but this one I saw it with my crocodile eyes, and it's on the media. The guy is not right. I'm not saying the guy is 100% right. And I'm not saying the guy has not stole. But they, they, they themselves, they said it's a plan work. They have a plan to steal. That guy with his crew has a plan to steal. And even before me watching that video, I don't even know. There is an, I mean, I said that they always steal offering money in MFM. Yeah, that time when I was in the, I when I, when I was in the church. At times, but don't you why I think I continue church, my joke was saying by Martin, you know èmi àti bóyá fiancé mi gbà yẹn a máa gbọ́ pé they say some people wọ́n darapọ̀ mọ́ àwọn ushers they will steal because the church is big and let me tell you when you have a farm like this that church is like a farm that's like a fruit farm you have a lot of farm like that you said people should not steal from it no you cannot and again you cannot have a a place like that also and you believe that everybody in that church is going to be for, for Christ. No. Ṣebí wọ́n ka belly. A lot of pastors now, they will say, ah, she's talking about pastor. This lady, she doesn't. I'm telling you, I don't hate him. And I cannot hate him if they do right thing. I talk about my son. I talk about myself that I'm sitting in your front here. I talk about my darling mommy. I talk about my family. I talk about my ex-husband. I talk about everybody. I talk about my daughter. I talk about the one that does good. I don't. You want to that I talk about them. I talk about this country when they do good. I talk about the one that don't do good. You understand what I mean? So saying the truth doesn't mean I'm a bad person. Just saying the truth doesn't mean I hate you. Saying the truth doesn't mean I am jealous of you. Okay? If I, the people who tell you the truth are your friend. Those who pamper you just for you not to get angry or for you not to feel bad, they are your enemy and they are enemy of God. Because Bible says we should thou shall not lie. Okay? And you shall have the fear of God. And the fear of God is the beginning of wisdom. When you have the fear of God, you're going to say it the way it is. You don't tell people, don't papa people when you do, try not to papa God. I cannot deny God because of Dr. Olukoya. I cannot. He cannot save me somebody may plan to he can he, if he have money he can give but I want to share what I want to wọ́n sọ yẹn so so how will they give me money how will they give people I've been seeing a lot of people pastors Pastor don't raise people many many of them sorry to say this Pastor don't raise people many of them don't raise people the way people raise them they don't raise people I tell you the truth is bitter let us go to it and let us stand on the truth òdodo ló máa ń gbórílẹ̀ nìkan lékè the way people are talking look at the way i'm saying it people believe i'm joking you see if they do good they will support you if you are <laughs> devil candidate so oh. these days kì í ṣe pé serve devil well o i will clap for you when you are doing good when you do bad if you call yourself angel of the god of god and you now are now find bad thing in your domain and vicinity sorry to say i will not support you I said that I'm not going to support anybody. These days they say I don't forgive people. I, did I hold God grudge against Pastor Lukoya? I don't. Even people I'm complaining about, I don't grudge about them. And that's why you know that when I talk about my mommy today, you call me, you see that I call her, you see the way she respond, respond to me these days, and me too. To tell you I'm not fighting her, I'm not fighting them. I want my family. Only me, according to the book of Joshua chapter 8. Joshua said, in me and my family, we shall serve the Lord. You shall be a good example and ambassador for Christ. Are you with me? We shall, me and my family shall be of God. If you are of God, will you lie? Will you kill by torturing people to death? Will you not have forgiving spirit? Will you not pay for people who are sweats? Will you not have pity on somebody? Will you not pardon them and let them go? Jesus Christ forgive a lot of things that Jesus did. Let me tell you, àwọn alágbèrè, Madam, Madam Magdalene, Madam Magdalene, he committed the sin. Madam Magdalene, Aṣẹ́wó Mary Magdalene, he committed the sin. He was caught in the act. He was caught red-handed, didn't he? Not that they lied, but this one is organized. He organized. This one was organized, was planned. You see, listen to this. Wá ti mọ̀ pé, even the lawyer. Lord, die, Jimmy, I don't want to be rude because this is Canada. Little things are those people who hate you that they be telling you, you are rude, oh, you are rude. Oh. Nobody must judge me for me saying the truth. Oh. Okay? We want the new dimension. We want reshuffle. We want new life. Okay? You know, before we used to say that, give your life to God, give your life to God. Why people preach, give your life to God, and their life is far from God? All things that, is it not part of Jesus? Um, uh, let's forget about, I mean, all the Bible, we don't forget about Bible, let's forget about Bible this time around. Jesus himself. Eh? Jesus himself. He forgive many people. That's one thing that he, to, to, to interest people more about Jesus Christ and he care for people. Jesus that we borrow money to give. That we borrow iṣu àkàrà márùn-ún àtẹ̀járe Five loaves of bread. And some fish and give to people who don't have. Simply because. Ah, talo ló ń pè mí? Ẹ má máa pè mo sọ fún yín o tẹ́ntẹ́n. Ẹ gbọ́. <laughs> Hmm. Let's, let's, let's play it. I'm just preaching so kí n lè sọ fún mi ò sọ pé bọ́ ìyẹn ò jalè mi ò dẹ̀ sọ pé kò try láti jalè but kò tí ì we have a lot of ds a lot of go a lot of a lot of founder of churches that arm robber kí lorúkọ future i mean fọlọ́nṣọ́ kìíní kan fọlọ́nṣọ́ kìí ṣe ṣìnà rambo fọlọ́nṣọ́ ọmọ ìbàdàn ṣe ọmọ àwọn oríṣiríṣi wọn tán ṣáà give their life èmi sì náà èmi ò ṣe nǹkan tán ni mo ṣe ń gbà ẹ tó ṣàtìmọ́lé mo le mo re a lot of people tó jẹ́ innocent there are a lot of criminal tó dẹ̀ change yeah we see a lot of things ó ti yé but I don't want to show the face of the the the lawyer lawyer yẹn go ń be bíi ó ń I tell you this ilé aye tawa a I'm not going to support you if I'm married today I'll tell my husband whatever you are doing that's not good before don't do it again if you do it Now that you marry me, believe that I'm going to support I'm not going to support you because by me not supporting you, you will live long. If I support you, I want to destroy you. And if I destroy you, not you alone, a lot of things will be destroyed about your, your generation. Share Yahweh, you send me one thing. Share someone. Leave me alone. Don't send me one thing. And before, because I complain about Christendom, it doesn't change me not to be a Christian. Okay? Aha. So, I'm not a Muslim, I'm a Christian. <laughs> I am a Christian and I'm not a pagan and I will never support evil. I never support pagan. I will never support killers. I will never support ritualists. Forget. Ogbo abo down. <laughs> I am a Christian. <laughs> Till Jesus come back, which I remain. Okay? Aha. But with the fear of God, the dignity and decency is here. So to bo yin de bá bínú. Pé does it this stage is also possible. All Ọdún tí mo ma ti mọ bàbá, tí It's 30 years now. It's not a joke Oh, tí mo ti mọ̀ wọ́n. <laughs> Ẹ̀yin tẹ́ mọ̀ 10 years ago, Eh, ti mọ̀ wọ́n o ńgbà yẹn. Ó ti yé yín. Aha. Ní ayé ìgbà tí a bá fẹ́ ṣe ìyàwó, ton fẹ́ ṣe ìyàwó, ton wedding gbogbo àwọn ọ̀dọ̀ <clears throat> mi ìfẹ́ sọ̀rọ̀ yẹn ṣàjẹ́ lọ sí ibi bẹ̀ yẹn ó tọ̀rọ̀ la fẹ́ sọ níbi tí àwọn olè apá ọ̀tún gan tí jésù sọ pé ní èmi ló bá mi ó ní ó máa tún wọ ìjọba ọlọ́run lórí ẹgbẹ́ àgbélébù ní olè according to àwọn theologian àwọn olè tí jésù bá pàdé lọ́jọ́ tí wọ́n fẹ́ gbé jésù sá lọ́jọ́ tán bí nígbà tí wọ́n gbé jésù tí ẹrọ́dù lòun fẹ́ pa jésù jẹ àwọn mr ẹrọ́dù tí wọ́n fẹ́ pa jésù jẹ tó gbé sá ó ti yẹyìn wọ́n gbé sá o wọ́n máa gbé wọ́n gbé jésù sá o fún mi sá ẹrọdù wọ́n tún pàdé olè méjì lọ́nà àwọn olè group of olè méjì tó pàdé lọ́nà ọjọ́ rẹ̀ ara wọn ẹ̀rí olè náà gbé jésù sí olè apá òsì ó lọ sí air fire according to bible olè apá ọ̀tún nítorí pé níjọ́ náà ó ṣe kí ni ó ronú pàdé pé ní tí wọ́n gbé wà kì í ṣe ara àwọn náà ó dá wọn mọ̀ ṣùgbọ́n a ti kọ̀wé rẹ̀ bí jésù ṣe máa wá nìyẹn ó ti yẹyìn ẹ̀yìn bó ṣe máa lọ nìyẹn ó wá sọ fún ó dẹ̀ sọ ó ní èyí ó wà pẹ̀lú ní paradise ó lè nìyẹn ó lè apá ọ̀tún so ó lè so apart from olè apá ọ̀tún ètò àrífẹ́sòfè gbogbo àwọn olè tó darapọ̀ mọ́ CAC tó máa ní their sin is forgiven tó ti pa èèyàn mẹ́wàá pa èèyàn twenty mi ò sọ mi ò mi ò encourage ẹ̀yin olè o torí ẹni tí bá ti gbọ́ pé ó ti gbé ìbọn tó pa èèyàn ṣó ti eyín tó pa èèyàn irú èyí tó sọ pé ó pa ìyá ó pa bàbá ó pa gbogbo ẹbí ẹ̀tọ́ yẹn ó wá di pásọ̀ kò lè preach fún mi mi lè ní kópa kò lè gbàdúrà lójú mi kìjà mi ọlọ́run gbọ́ mo lè challenge yẹn kò lè gbàdúrà ọlọ́run máa ń dáríjì èmi náà dájú mi ò fọ́ mi ò mi ò kàn dẹ́mi ẹ̀ pé ọlọ́run ti dáríjì ó sọ pé ọlọ́run dáríjì mi o torí àárín ọlọ́run face to face ọlọ́run dáríjì òun ni o but èmi for my life sake I cannot say amen to her, to her prayer that's my belief. tó ti yẹ yín toró pa ìyá ẹ̀ àwọn ẹbí àwọn tó pa bàbá tó pa bàbá ẹ̀ tó ń wá gbẹgbẹ bẹ́ẹ̀ tú ẹ̀ nígbà tó ṣe tán yẹn mo ni mo má jẹ ìṣú má jẹ ń gbà ẹ́ eh? do you know you can control there's something you can control by your heart àti àdúrà i mean kì í ṣe àdúrà nìkan ṣòtìyé wickedness devil when devil know that you are wicked then he possess you more when devil know that you are you are evil he give you more he make you more evil sórí nǹkan tí èṣù ò bá tó bá mọ̀ pé òní kò ń fún ẹ to tó ti mọ̀ pé n tó mọ̀ jẹ lélẹ̀ ògógóró yẹn náà la máa gbélé lọ́wọ́ ó ti yé so ẹ jẹ́ ká lọ síbẹ̀ i'm not going to <laughs> pastor daniel olùkọ́yà dádì jẹ́ mọ̀ pé daddy, la máa ń pè yín dádì náà mo sì máa ń pè yín ẹ lè bí mi ṣùgbọ́n thirty years mo ti mọ̀ yín thirty gbangba ìgbà tí mò ń sọ tí mo wọ́ àánú òjò lẹ̀ túrútúrú yẹn a máa ń pè wọ́n náà mi ò pé ń dádì rí pastor ni ṣe mọ̀ pé òun ni máa ń ṣe jesus bọ̀bọ̀ fún wa náà ìlàwọ́ látilẹ̀ àmọ́ pé fún wa náà ìlú wọn pa ẹ̀ Pasto, Pasto, Pasto, so ti yé bẹ́ẹ̀ gbogbo àwọn to tó la ni ní amẹ́ríkà yẹn kí lorúkọ pásọ̀ tó kú ní to kú ní kòríà yìí o tó kú tó ti kú yìí ó máa ń wá sí nàìjíríà gbogbo náà máa ń bá lọ ṣe crusade crusade wèrè wọ̀nyí ìkan ló wá láti amẹ́ríkà jẹ́ tó tu fílíǹgì sí kiri kì í ṣe pásọ̀ ẹni mo rúdì sí òun ni tó fẹ́ kọ́lọ́pàá mú mi ẹ ẹ ti gbàgbé pé mo sọ sórí mi tí àánú òjò ní kí n máa ṣèfowó sọ́wọ́ ipe future ọ̀pọ̀ future wa ó lè ọjọ́ tí mo bá ń gbà tó yá tó tí ó dẹ̀dí pé wọ́n ní wọ́n máa tìtàn ní kí n kó n church wọn ò ní kí n kó n church wọ́n ti ń aṣá máa fi sísẹ̀m lémi màmá wọn dẹ̀ sọ pé ó gbé mi lọ sọ́dọ̀ bàbá bá dára bàbá dára ní kí n kó n church yẹn tí bá fẹ́ tọ́ta mi ò bá fẹ́ pé mi ò dẹ̀ ní kú lọ́mọdé ẹni bá ní kí n kú ló máa ṣòfò tọmọtọmọ tí ò bá dẹ̀ bímọ ló máa ṣòfò tòun àtàwọn ọmọ ọjọ́ ẹ̀ tó bá support ẹ̀ tó fún mi ní check owó mi ni o wọ́n fún mi ní check wọ́n fẹ́ set mi up wọ́n fẹ́ kọ́lọ́pàá gbé mi hmm. wọ́n set mi up àánú òjò set mi up wọ́n fẹ́ kọ́lọ́pàá gbé mi ànígbà yẹn gẹ̀dẹ̀dẹ̀ kò tí lè tó ju four years lọ tí wọ́n fi mí sílẹ̀ nígbà tí wọ́n tí mo ní problem yẹn kò tí lè ju four years yà ṣé ó ti tó four years kò tí lè ju three years kan it was my money o he now gave me fake check àánú òjò Michael. Michael Anoluwapojo now gave me fake check. Ó ní kí lọ gba kí lọ sí bank yẹn Pacific bank yẹn First bank yẹn ṣé First bank ni ní ìlú Péjú ṣọ́ọ̀ṣì yẹn kọjú sí ṣọ́ọ̀ṣì àǹtí fountain fountain of life that is olú olú Odúkọ̀yà kì í ṣe Olúkọ̀yà Odúkọ̀yà ọkọ sister Bimbo sister Bimbo ṣì wà láyé ńgbà ẹ̀ sister Bimbo was our our Jesus bíi Ah, eh, eh, pásọ fúnkẹ́ adéjùmọ̀ yẹn olórè nígbà yẹn àǹtí yẹn lomi lórè nígbà yẹn gbogbo church ó máa wá church ọ̀rẹ́ báyìí lòun àti àná òjò jẹ́ lè máa wá you guys meet together mo máa ń like preaching wọn bàjẹ́ àti Bímbọ́ Olúkọ̀yà pásọ Bímbọ́ Olúkọ̀yà Odúkọ̀yà pretty short like this with eye pápápápápá I know don't gave me shit to set me up. These people, wicked people. When I remember it, I cry like a baby. Ogbon tí màá tún máa dúpẹ́ lọ́lọ́run pé Ọlọ́run mo máa dúpẹ́ o. Tó bá padà rán mi lọ sẹ́wọ̀n báyìí, se wọ́n ní sọ pé mo ẹ̀wọ̀n wà ni pé mo máa ń ṣe crime. ni ní sọ bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ nímọ̀ pé ṣe ló purọ́ mo mi. Lákọ̀ọ́kọ́ mo parọ́ mọ́ mi. Ìyẹn ò ń ṣe kò ń ṣe pásọ̀. Gbogbo wọn ti kú. Wàláì tàláì. Mi ò gbàdúrà ikú fún wọn rí. You don't do evil to me when you do evil to me tó bá ni position kan tó bá help me, ó máa ní problem tí ó tó jẹ́ pé mo qualify fún help yẹn tó dẹ̀ rí mi tó help me. tó jẹ́ pé ìkà ló fi ṣe tó sọ pé reject me To reject me is going to give you problem in future kì í ṣe I can give you testimony it's God it's not people kò ṣèyàn ní orí ọ̀rọ̀ mi bola Fọláṣadé kì í ṣèyàn Ọlọ́run ni àánú don't gave me fake he gave me check kò dẹ̀ sówó lákàntì ó dẹ̀ ti pebe. bẹ̀ ìyẹn iṣẹ́ mọ̀ pé ńgbà yẹn mo dé bank wọ́n dá mi dúró mo lo hours ńbẹ̀ i was just playing mo kàn jókòó síbẹ̀ náà ni mo kàn ṣáà ń ṣeré mo kàn jókòó mo kàn ṣáà jókòó because i trusted him àánú òjò i trust him mo tí n bá rí mọ̀rin ìfẹ́sọ̀fẹ́ mo lè ná mọ̀rin tó bá sọ̀rọ̀ yìí tí n bá pé mo fojú mi rẹ̀ pé pásítọ̀ olúkọ̀yà tí mo sọ tí mo pè dáàdì i cannot wo mi sọ nígbà tàtijọ́ tán bá ṣe báyìí tán bá change kò disturb mi tó bá sọ pé ọmọdé ẹ̀mí bọ̀bọ́ yẹn tó jẹ́ pásọ̀ tó ti fọ̀gbọ́ ẹ̀ wọ́n ti release ẹ̀ wọ́n dẹ̀ ti fún lówó wọ́n ṣe dáadáa fún wọ́n ti filẹ̀ wọ́n dẹ̀ release àwọn èèyàn tó bá wà ní custody wọn tí ó jẹ́ àsọmọ lọ́hùn sórí tí politician bá wicked wọn sọ pé wọ́n preach Jésù wọ́n ní we are not fighting against flesh and blood wọ́n ní we are fighting against principality the rulers of darkness okay a lè pe àwọn ìjọba ayé sorry to say i'm not calling you evil and my ìjọba ayé mi àwọn ìjọba tó bá jẹ nílùú mi ti Canada ti Nigeria, ti America, gbogbo àwọn tó bá sọ̀rọ̀ àmì wọn ò ní jẹ́ evil but àwọn ìjọba ọlọ́run ni àmì ìjọba èṣù ni wọ́n sọ kò ń ṣe ìjọba ọlọ́run wọn ti máa sọ pé wọ́n máa rí wickedness no no no wọn ò ní kí í ṣe ìjọba ọlọ́run wọn ti máa rí wickedness I know don't give me check ah lórí owó mi my money o owó tó máa ní kí n kọ́ fún sista sista bọ́lá Sẹ́bọ́lá tá a bá máa jọ preach káàkiri a máa jọ lọ káàkiri. tó máa ní kó fún pásọ Kẹ́hìndé kó lọ máa bá mi sèfù sí báńkì ó wá fún mi ní ṣẹ́ẹ̀kì yẹn thirty years ago ni mo ti mọ pásọ Olúkọ̀yà tí ó bá ti lé ní thirty years tàbí thirty one years bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó ti yẹyin thirty years pásọ Olúkọ̀yà kò tí gbẹ̀dán kó dé ọlásùnmọ́ yẹn náà tí mo fi mọ̀ wọ́n yẹn. àwọn ọmọ mi wa lórí social media wọn ò tí wọ thirty wọn ò tí twenty nine gan tó máa ma bú wa tó ma sọ pé who is this ṣé wá sọ kọ̀ọ̀kan fún yín ohun tó bá ṣe láyé kò gbé o mo máa ń dárúkọ mọmi ṣólàǹkẹ mọmi ṣólàǹkẹ tí mo sọ pé mo pàdé ní ṣọ́ọ̀ṣì màmá olúkọ̀yà lánàá màmá yẹn wọ́n ní street sí kẹjà màmá ṣólàǹkẹ mo ń kéwọ̀ mo rí pé mo máa ń fẹ́ ní kán sí ẹ̀dìkì ni tó bá ti fẹ́ gbàdúrà lẹ́nu mi pásọ̀ ni mi o àmì woman of God ó máa ní kíwà àtìyàwó ẹ̀ wá ó máa san gbogbo gbèsè tó jẹ ṣó ti yé wàá tù mí nínú ṣó báyìí kí ni ọlọ́run bá lè yọ sí ẹ káwọn wòlíì kẹwùkẹwù kan bá ń ṣe yamayama àbí àwọn fò wòlíì tó bọ̀nù ní fèsì tó bọ̀nù fèsì left and right tó máa ń tọ̀ ẹ̀yìn wọn kàn tọ̀ ẹ̀jẹ̀ ni o ó ti yé ẹni bá dẹ̀ kúrò mi níbi ibi màá bá ní ṣó ti yé so tó bá fẹ́ wà gbéyàwó wà máa gbàdúrà fún wa béèrè fún ìyọ́nú ọlọ́run ni kì í ṣe ìyọ́nú ẹ máa yọ́nú sí mi ó ti yé bẹ́ẹ̀ yẹn tó bá gbà ó ti yé bẹ́ẹ̀ yẹn wà kò ṣe nǹkan tó gbà ló máa dá padà o ó ti yé tó mo mọ̀ rí pé o máa ń fẹ́ sẹ́ẹ̀dì kíní ẹ̀ sí mi ó ti yé all the time ó ti yé bẹ́ẹ̀ wọn kò ń fi kí mi kí pé bí a mọ hate ẹ but I hate I tell the truth. <sighs> if the people people don't know anything i'm just a woman of truth dignity and decency hold on i'm a. Every child deserves equal rights. Press one to copy this too. Ah, mo ń bọ̀ o. ìyá ọlọ́run ẹ má bínú mo fẹ́ ṣe confirmation of something ẹ má bínú ẹjọ́ hold on for me. Okay, I'll continue. So I want to ask move fẹ́ béèrè confirmation kankan. Sharing one thing about me, money is good, but money is not everything. Sherry ni ọ̀rọ̀ tí mo fẹ́ bèrè i'm actually calling my mom baby she's sleeping or kó fóònù wọn bóyá wọ́n ń sùn you see mama olùkọ i mean mama ṣọláńkẹ́ tí mo sọ̀rọ̀ yẹn mama yẹn wọ́n promise me ní heaven and earth she couldn't do anything like this for me ẹ̀yọ̀ kan báyìí wọ́n ṣe. bí mo ṣe wà lórí social media mo ti speak fún ọ rí mo ti bú àwọn mo ti sọ̀rọ̀ sáwọn ọkọ̀ tí ò yẹ kí n sọ̀rọ̀ tí mo sọ story wọn wọn ò fún mi lówó rí mo fẹ́ pe mọ́mì wọ́n tún ní kí mọ́mì mi wá sọ́dọ̀ wọn níkẹjà bá ṣe mú ọ́fíìsì wọn nìyẹn wọ́n ní ọ́fíìsì wọ́n ní ilé ńláńlá ní ìkẹjà as at thirty something years ago wọ́n ní street ní ìkẹjà wọ́n tún ní ilé kan báyìí estate kan báyìí níbi ẹ̀jẹ̀ bá tún gba solanke street yẹn solanke street ẹ tún understand nínú mo kàn fẹ́ sọ ni pé mọ́mì mi tún lọ sọ́fíìsì mo tún fẹ́ sọ pé kí mọ́mì lọ wọn ò fún mọ́mì mi lówó ọkọ̀ débi pé wọ́n fẹ́ fún lówó wọn ò rí nǹkan kan ṣe mi wọ́n promise mi ní lọ́ọ̀yà ń gbà yẹn lọ́ọ̀yà yẹn gbà tán dẹ̀ ní wọ́n lọ wọ alágbọ̀tán ni wọ́n rí mi that's all but i speak for her today tí má rí wọn báyìí ṣe méjèèjì ni mi ò gbàgbé impression tó create níjọ yẹn the same thing náà ni impressions matter to me owó náà dá o ṣe ti now let's continue alojo now gave me that day he gave me tickets. ó fún mi ní check tí wọ́n fẹ́ set me up ní ìlú péjú mo ti sọ me by several times ṣé nígbà tí fídíò tí mo fẹ́ play tí mo rí pastor Fẹ́mi tí wọ́n sọ yẹn ẹnu ẹ ṣe mí Ọlọ́run Elédùmarè ń gbọ́ ẹnu pastor Fẹ́mi yẹn ó ṣe mí bí ẹnu pastor Fẹ́mi kan náà ní South Africa ṣe ṣe mí nìyẹn pásọ̀ yẹn rìdíìmù ni mo ti sọ̀rọ̀ yẹn náà lórí lórí mídíà yìí tí wọ́n ní issue pẹ̀lú màmá Tóyìn Makọ́lé àmì màmá Tósìn Makọ́lé this is me for you that time everybody against these people tí mo sọ yìí but ṣé rí nǹkan tó ń ṣe fẹ́ mi ó jẹ́ kí n ní àti gbogbo nǹkan tí mo ti là kọjá láyé mi ó jẹ́ kí mi ò kí ń fi ojú wo nǹkan bí àwọn èèyàn ṣe máa ń wò nígbà mìíràn táwọn èèyàn máa fi sọ pé táwọn èèyàn bá lọ bí ó máa lọ sí ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wa mẹ́rin. àwọn èèyàn ń set èèyàn up orí mi tí wọ́n ń ṣí sáwọn nǹkan pé ah, akẹ́mọ́yé set up o akẹ́mọ́yé set up o tó ti set mi bí ọlọ́yọ́ tó ń fún mi ṣẹ̀kì yẹn mo jókòó sí bank more than two and a half hours èrò òde pọ̀ kì í ṣe pé nísìnyí tẹ́rò ń pọ̀ ní bank ìlú péjú ṣọ́ọ̀ṣì pastor fountain of life yẹn ó wà lọ́pọ́sìtì ṣọ́ọ̀ṣì bank yẹn wà lọ́pọ́sìtì ẹ̀ ní àánú òjò ní kí n lọ ìgbà tán rí pé mo jókòó ṣe mọ̀ pé to o bá jalè tó bá pò lè nẹ wàá panic mo kò jókòó tèmi I don't even know what is happening mo kàn ọmọ tí má kàn ti rí ẹni yẹn níbẹ̀ tí orí kó dá ògbó ẹ̀ i'm still waiting Oh, and okay we are yes just wait i'm just sitting down there they are answering everybody everybody go and later one young guy like that ó slim ó ga ló wá ní àǹtí ṣó pè mí ní àǹtí ló pè mí jẹ àǹtí náà ni wọn ò pè madam tó pè mí ètí madam tó yìí náà you know ló ní please come wá get close to them ṣẹ́ẹ̀kì yẹn wọ́n dẹ̀ ń gbé lọ wọ́n ń gbé bọ̀ èmi ò mọ̀ mo rò bóyá wọ́n ń kàṣe owó wọ́n fẹ́ lọ wọ́ owó àbí nǹkan kan lẹ́ǹkan náà ló bá ní ó ní who gave you this check mo ní pastor ó ní we know the owner of the account very well mo ní eh, the same pastor náà ni how did he báwo ló ṣe rí mo ní pastor àánú òjò michael òjò wọ́n gbé ń bá sọ ilé ìkẹ́ wọ́n gbé ní ọlásùnbọ̀ kìnìkan kìnìkan ṣé mo mọ fóònù nọ́mbà wọn mo ní à ah, wọ́n ní láìláì gbà yẹn láìláì ló wà n bá mo pé dárárì rẹ̀ la máa ń lò ń gbà yẹn n bá mú dárárì mi jáde nínú báàgì mi n bá mú dárárì jáde n bá mú nọ́mbà wọn. wọ́n ní yes we have been calling him and the number have been ringing and eh, nobody picking and is at home nobody kò sí nǹkankan tó ṣe gbogbo wà nínú ilé tí ò bá torí extension fóònù yẹn náà wà tí ò bá gbé ẹlòmíì wà inú ilé yẹn kò dá tí ò bá àbí tó bá pé wọ́n ní church program ní ṣọ́ọ̀ṣì tí gbogbo wọn máa lọ ní ṣọ́ọ̀ṣì bọ̀ tí ò bá ti sí yẹn gbogbo inú ilé wọn máa wà nílé wọn máa jáde gan èèyàn máa wà ń bẹ̀ wọn ò máa because wọ́n ti mọ nǹkan tí wọ́n ṣe fún mi ìtàn kànfẹ́ náà ni pé kí wọ́n mú mi tọ́ bá dẹ̀ ti mú mi sínú kóló ṣe mọ̀ pé wọ́n jẹ mí lówó tọ́ bá ti mú mi tọ́ bá pé mú mi bẹ́ẹ̀ kọ́ ọ máa sọ pé má dá lóhùn ó ti lọ sẹ́wọ̀n rí ìwẹ́ bó ṣe ń ṣe nìyẹn ẹ̀ àwọn olè kíríkọ kíríkọ ṣe mọ̀ pé wọn ò ní fún mi ní grace mọ́ láti sọ̀rọ̀ mi ì ní lè fèsì ẹ̀ face to face ṣe mọ̀ pé ti fẹ́ sọ di òkú òkín báláyé òjọ́ mọ́ ẹ understand tó ẹ pé wọ́n pọ̀ ọlọ́pàá fún mi ń ṣọ̀yẹn bọ̀tí tó ṣe náà ni tí ò fi ṣe plan ẹ̀ dáadáa àti pé mi gbà òun náà ni kò gbé kọ́ tó bá kàn gbé kọ́ ló sọ pé òun ò fún mi ní ṣẹ́ẹ̀kì náà wọ́n lè mú mi lọ náà wọ́n lòun ò fún mi ṣe ṣó ti yẹ yín kò gbé kọ́ọ̀lù ni mo dúró síbẹ̀ títí títí tí wọ́n wá ní à pé normally the owner of this account we trusted him because he's a pastor but you said he's the I gave you the number The gave give the check the check bounce and click kiriko kiriko because if it's the one you should actually know that there's no money in that account ha he's the one I know Joe is the one that give you the check They said, anyway, because he has been a customer for a year and we respected him, being a pastor, then we are going to pardon you for this. Return ah, about ah, pardon me. Because they believe that èmi ló lè. Yes, the way they talk to me that day, they believe that èmi ló lè because they couldn't, he couldn't, he couldn't pick his number. His call. You understand? They say they pardon me. There's no money. They can't. The pastor cannot. Pastor can never send you give you account check on the account you so. Ah. Pé we have been trying to get you arrested. Ṣé mo pé mi mo sọ mo sorry. We call police but because we don't know maybe it's a mistake somewhere. We are trying to call him. It's not picking. Wọ́n bá ti fọlọ́pàá mú mi bóyá ọlọ́pàá kò dẹ̀ ti dúró tí ó tó tó ń dúró tí èmi ò mọ̀ ah. mo ṣáà ń sọ fún pé he is the one that gave me o oh. I'm a member of the church you know ah, anyway ṣá mo ṣáà kúrò ń bẹ̀ mo wá lọ bí ṣe ń lọ báyìí mi ì lọlé orí mi ń tanná ni jájájájájá orí mi gbóná. wọ́n àwọn pé tí n bá lọ lémi nílé meet up aago mẹ́rin normally la máa ń lọ sí church mo ti dé báǹkì ẹ láti àárọ̀ bí ọwọ́ time báyìí kéèyàn bá wọn close ó ti fẹ́ di closing time ni mo náà ṣe fi mí sílẹ̀ ni mo jókòó síbẹ̀ mo wá gba ṣọ́ọ̀ṣì lọ ọjọ́ yẹn wá jẹ́jọ́ Wednesday mo wá gba ṣọ́ọ̀ṣì lọ ń bá wọn dà bó ṣe ti rí mi báyìí ó ti mọ ó ti mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ mọ̀ pé ojú mi tínú mo ti gentle náà sí mo ti ojú mi change mo kàn ń wò pé ah ní ìwà ní ṣọ́ọ̀ṣì náà ó ti ń sọ oríṣiríṣi fún wọn tí gbogbo àwọn ṣọ́ọ̀ṣì yẹn àtàwọn àbúrò ẹ̀ tó wà ní ṣọ́ọ̀ṣì gbà yẹn wọn ti àtàwọn ìyá wèrè kan tó ló máa ń bá sùn ti máa ń ṣe yàmàyàmà sí mi wọ́n ní èbúté mẹ́ta pásọ ànúyé yes ó wà ní sábó ń sìn sábó ní ṣọ́ọ̀ṣì ẹ̀ wà ń sìn head office ti head office ti ẹ̀yẹn tó kọ́ vice head of mass tó ti kúrò ní eh, sábó ló wà sábó níbi ẹ̀gbẹ́ ọjà sábó yẹ gangan ó yẹ kí Lagos state ti lọ́ba ó dànù hmm, ẹgbẹ́ ọjà gbogbo bí tó yẹ kí wọ́n ń kọ̀ sí tráfíkì mẹ́yìn lọ́n dárí jì mí tí ìbá jẹ́ pé bóyá wọ́n fẹsẹ̀ ṣe gan tó ti máa lọ gba gbogbo sí ọ̀fẹ́tẹ́ ṣé gbogbo ẹ̀gbẹ́ títì bẹ́ẹ̀ ló yẹ kán fi ṣe ṣọ́ọ̀ṣì lọ́run dáríjì mi níbo ni àwọn tó máa wó bẹ́ẹ̀ gan-an ìgbèkùn wọn kàn kọ́ àwọn èèyàn sí gbèkùn ni ìgbèkùn àwọn èèyàn tó wà ń gbèkùn bẹ́ẹ̀ kò ṣe kékeré níbi súnmọ́ tì anyway mo bá lọ ṣọ́ọ̀ṣì ọjọ́ yẹn kẹ̀dẹ̀rẹ́ pásítọ̀ kan náà wá láti ìlú òyìnbó wọ́n máa ń gbé káàkiri ẹ̀bọ̀ pé ńgbà wọ́n máa ń gbé àwọn òyìnbó káàkiri láti fi ṣe fúrọ́ọ̀dù náà ni àwọn pásọ̀ lóyìnbó yẹn tó bá ti dé báyìí wàá máa wọ́n bí kò tẹ́ni tó lè lóyìnbó rí wàá yóò máa gbé bẹ̀yì wọ́n máa gbé wọ́n máa gbé bẹ̀yì wọ́n máa gbé kiri kan ṣó jẹ́mi kí lórúkọ bàbá yìí tó wà ní Korea wọ́n sì máa gbé wọn oríṣiríṣi ìkan nínú wọn ló wà lára àdéjọ yẹn ló dé òsì lọ́fíìsì mo ti rí lórí iṣẹ́ òyìn yẹn ṣàmà ó ṣàmà ní kí wọ́n ṣàgbé yẹn wá sódà táàtì fún crowd náà ni abádé ó ti mọ̀kọ́ tó ń ṣe ìjókòó mo ń ṣèkẹ́ ẹsẹ̀ mi mo ń gbàdúrà mo gbàdúrà mo díjú náà but pásọ̀ tó máa gbàdúrà fún wèrè dísà màrà kò gbúdọ̀ díjú mi ìyá díjú mi dáadáa táwọn èèyàn bá ti ní máa ti ń gbàdúrà mo lajú mi ṣé àwọn wò báyìí mo wò lórí mo wò lórí pípé mo gbọ́ ságùn báyìí ṣàṣe ń wò rè. before that before that time yẹn kedere gbogbo àwọn àbúrò ẹ̀ yẹn àjàjà àǹtí I mean a máa ń pè sísá bùnmi èyí tó jẹ́ àbúrò ẹ̀ tó tẹ̀lé yẹn lẹ́mọ̀ máa àtáàkì mi báyìí sísá bọ́lá aṣọ tẹ wọ̀ yìí ó ti níwò jù lẹ́sì yìí ó ti níwò jù ṣe fẹ́ sẹ́dùsì pásítọ̀ ni ẹ fẹ́ sẹ́dùsì ni ẹ fẹ́ sẹ́dùsì ní èmi <laughs> lẹ́yìn ìgbà tó ti rò pé wọ́n ti lù mí tán nìyẹn tó ti gbé títí wá títí yẹn á máa sí mú tiẹ̀ ọlọ́pàá second wife ló ṣe ó wà ń dọ́blé <laughs> títí títí ó wà ń dọ́blé mo máa ń rí ó wà lórí Facebook mẹ́ẹ̀ ó wà lọ́dọ̀ àwọn ìyáwó èrè tó wà ní Facebook mẹ́ẹ̀ Ni Dublin lòún gbé Dublin làwọn òsínwí ń gbé torí ẹni mo fẹ́ sí mo fi ń sọ̀rọ̀ fún yo binu si sí ìpàsọ́ lókà bàtì all these things ọ̀nà ṣe ṣe taboo to them wọ́n kàn disgrace ọlọ́run mm, wọ́n disgrace ọlọ́run àtàánú òjò àwọn èèyàn máa kí wọn ẹ kẹlẹ pásọ pásọ ẹ jẹ́ kí n fún yín ní tó kìkì gbalẹ̀ yín tó bá ti kọ̀ báyìí wọ́n máa fẹjọ́ báyé ẹ̀jẹ̀ secretly ni àwọn èèyàn tó wà ní báǹkì tó wà nígboro tó ṣe pàtàkì náà ayé pọlítì àwọn máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu alẹ́ èèyàn ọlọ́ọ̀ ni wọ́n <laughs> iná bá sọ ń pa ẹ̀yìn lọ́nà pamọ́ ẹ̀ gbogbo ayé ló máa gbàgbọ́ ọlọ́run tó bá mú mi jẹ́ ìrọ̀sẹ́ tó máa gbàgbọ́ wọ́n máa rí pé ah, wọ́n máa béèrè pé báwo ni pásítọ̀ ṣe máa fún ẹ ní ṣẹ́ẹ̀kì tí ò ní sówó mẹ́ báwo ń jẹ́ òun ló fún pásítọ̀ lówó nínú ṣọ́ọ̀ṣì ti sọ pé mi fún pásítọ̀ lówó torí ẹ̀mí ìlè gbàgbé kan nínú pásítọ̀ ẹ̀ náà ń bẹ̀ ti di pásítọ̀ evangelist ń akin akíndélé wá ṣe bí kangaroo báyìí ọ̀rẹ́ mi ní láti lẹ̀ ó ti yé bẹ́ẹ̀ <laughs> ó ya látìká báyìí bí ọmọ ó ti ya kúrú ó ya kúrúkù báyìí ṣe ti yé yín kò ṣe kúrúkù bíi criminal but ó máa ń bold kò give a damn ṣe lawyer you know gbogbo wọn wọ́n ti wà convinced but àwọn méjì kan wà tí ò kò wà convinced ní church yẹn àwọn náà ló wá sí àwọn méjì yẹn náà ló wá sí wedding ní MFM Akíndélé yẹn àti Oyèbádéjọ that's mama tolu yeah mo wá church ẹ jẹ́ kí n rí wọn mo ní mo ṣe dé yẹn ó ti sọ fún kẹ́hìndé ó ti sọ fún israel nǹkan tó ga gògòrò bí wèrè báyìí á chop up náà ati ti di pastor sí Odo ati di church níbì kan wọn á ti máa gbé ṣe yẹsà yẹsà fún gbogbo wọn máa ń rèmi fi oyin ti buru. mba mo ṣáà ti rí wọ́n ti fún wọn ti fún gbogbo wọn ní audience ó ti fún wọn ní authority ó ti fún wọn lọ́dà kọríkọ òun náà wà níbẹ̀ lára àwọn protocol tó máa ní wọn lé ó ní wọn gbọ́dọ̀ book appointment She story yẹn ṣó jẹ́ nǹkan tó gbọ́dọ̀ book appointment kó tó rí pastor àmì kó tó ṣàlàyé fún wọn kò sówó mẹ́kọ́ ọlọ́pàá lọ mú mi ó ti yé báyìí ó set me up mo wá débẹ̀ mo wá sọ fún àwọn pípẹ́ wọn ní ẹ pásọ tí gbogbo àwọn ti pásọ busy kò nílè rẹ ní bọ́dì ń sìn gbogbo àyè ó ti di pé mi kò fẹ́ rí mi mọ́ mo ti di nǹkan tí ò ṣe rí mo ọlọ́run ní jẹ́ di nǹkan tí ò ṣe rí o ti yé bẹ́ẹ̀ ẹn pásọ bísí nsìn pásọ bísí nsìn mo ní ẹjọ́ ọ̀rọ̀ ìwà very important o ẹ má jẹun bísí o tó bá bísí o máa di wàhálà o wọ́n rò bóyá rọ ni <laughs> torí mo máa ṣe pé mo máa ń rẹ́rìn gan <laughs> èmi àtàbúrò mi kan báyìí tá a jẹjọ lọ ṣọ́ọ̀ṣì gbà a máa ń rẹ́rìn bíi dìde bọ̀ wá gbóngan tó yí adẹ̀ máa discuss wọn lẹ́yìn o pé wèrè làwọn ṣó ti yé bẹ́ẹ̀ mímọ́ màmá ẹ̀ ló ń gbé nílé ọ̀nà gbogbo àti mo gbé lọ́dọ̀ wọn nílé ọ̀nà gbogbo wà ń gbà ẹ̀ ṣó ti yé yín bíbọ̀ àbúrò Saheed ṣe àbúrò mi nìyẹn máa máa jọjọ́ rìn ni so a máa máa rẹ́rìn-ín tá a bá ti ń gọ́sìpù kì í ṣe gọ́sìpù bọ̀ ká máa rí pé wọ́n ń a nǹkan tí ò dá a máa sọ pé ìsìtàwọlẹ̀ rí kìrìkan tí ń ṣe ìrànlẹ̀ àárí o hmm màá kàn sọ̀rọ̀ kan báyìí akọ̀rẹ́ rẹ̀ kákákákákáká alóye kẹ máa ṣe tíátà ni o pé fọ́ọ̀nì gan mi sọ fún pé nǹkan tí mo dà kọjá rí ẹ̀jẹ̀ ọ̀tẹ̀ sàmẹ́ yẹn a máa rìnrìn sóòtá bá ti lọ bá tó bá ti sọ̀rọ̀ báyìí akọ̀rẹ́ rẹ̀ kíkíkíkíkíkí àwọn méjèèjì kíkíkíkíkíkí wọn mọ pa àti gẹ́ẹ̀tì wọn bàtà kọfí wọn rìn ẹ̀yẹ mo ti sọ̀pọ̀ tí ń jọ yẹn wọn tí máa lọ báwo ti kébé nìkan ló máa lọ ṣe ti yẹn mẹ́rin mo ní ẹjẹ́ rí pásítọ̀ wọ́n ní mi lè rí ah, mo tún bẹ̀ wọ́n mú ní ẹ̀wò nǹkan kan ṣẹlẹ̀ lónìí ọlọ́run ló yọ and I need to give this update quickly ah, wọ́n ní mi lè rí o mo ní ẹ̀ àwọn tó yìn dúró tó ń kiri àgàgà lẹ́nu mo kàn tí wọ́n sọnù ni mo kàn fírí ní ṣẹ́ẹ̀kì fún wọn ni mo mọ̀ pé n tó máa dùn jù ọlọ́run gbọ́ olóṣè ń tẹ̀lé mi kí látọjọ́ yẹn àwọn yẹn ó ti sọ fún wọn wọ́n mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ o láwọn wèrè tó ń pe àwọn protocol sínwín yẹn wọn àwọn náà ni wọ́n máa máa ẹ̀kọ́ yẹn tó bá pé àwọn protocol wèrè yẹn náà tí wọn ò ní change tí wọn ò ní fẹ́ rọ̀gọ́ yẹn tẹ́ pé wọ́n ti sọ fún pé pastor má jẹ́ ṣe báyìí má jẹ́ ṣe báyìí ó possible kí yẹn náà change kó má ṣe bẹ́ẹ̀ bírú àwọn tó surround pastor Olúkọ̀yà yẹn náà tó ń jẹ́ kí ńgbà tó ń sọ̀rọ̀ sí iṣẹ́ wọn máa gbọ́rọ̀ kò àwa àwa ò mọ̀ wọ́n àwọn pásítọ̀ tó ń sọ yẹn àwọn dr olúkọ̀yà ń sìn tí ìjọba agbọ́n máa sọ olúkọ̀yà náà máa sọ torí òun lórí ẹ̀dì bẹ̀yẹn lẹ́yìn ọlọ́wọ̀n wọn ni àwọn tó máa kọ́ ẹ sí kínní wàá máa wò ní <laughs> anyway ṣá mo wá tì wọ́n meanwhile òyìnbó tó wá ń jọ yẹn ó jókòó síwájú ẹ̀bẹ̀ mú kan jú ṣẹ́ẹ̀kì yẹn fún ni ó ti understand mi kàn sọ̀rọ̀ pé mi kàn tiẹ̀ dúró mi pé mo dé ṣọ́ọ̀ mo dé ibì kan ẹ kò sówó mẹ́ ẹ organize pé kọ́lọ́pàá mú mi kò sọ̀rọ̀ mo kàn jáde mo kàn wọ́ọ̀ṣì mo kàn kúrò mẹ́rin àwọn èèyàn wá bá sọ pé kí n wá a máa rí pásítọ̀ nílé a máa ṣe nǹkan kan ní ọkàn akíndélé wa ń ṣàbá mi sọ̀rọ̀ nǹkan kan bẹ́ẹ̀ yá kí ló ti ṣe bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀ ah, mo ṣá ṣàlàyé wọ́n ṣàlàyé pé ẹ má wọrí a máa discuss but pásítọ̀ sọ pé wọ́n ní ẹ fún un lówó kọ̀ọ̀kan kò sówó kọ̀ọ̀kan láàrin mo ní kí ni tí pásítọ̀ bá dójú àwọn èèyàn sọ nǹkan míì ẹ ti understand okay wọn ò fún mi lówó ń sọ pé kò fún un lówó ó dẹ̀ fún mi ní ṣẹ́ẹ̀kì security ó fẹ́ kó mú mi bẹ̀yẹn mo wá fi sọ pé ṣẹ́ẹ̀kì tó fún mi rẹ̀ tí n bá purọ́ ọmọ ṣòun rèé owó tó fún mi jẹ́ nǹkan kì í ṣe kó cover yẹn but at least gbogbo owó yẹn náà bó ṣe lóun kò sáà kan tó lóun bá mi save gbà ṣe ló ń nà jẹ o ó nà jẹ ni o kò mọ owó tí mo ná fún o tá fún tó wà ní ṣọ́ọ̀ṣì o pásọ kẹwù. bí n ṣe kúrò nìyẹn n tó bá fún ẹ̀dùn n tó ní tó ba ayé ẹ̀jẹ̀ títò ní láti gbà ló ti ń tẹ̀lé mi káàkiri mo wá ti make up mind mi mi ì lè lọ ṣọ́ọ̀ṣì yẹn mọ́ so oúnjọ́ tí mo ṣe yẹn ọjọ́ tí mákòwá tó náà ń ṣe inauguration báyìí gbogbo àwọn wọn máa ń gbà yẹn tó bá ti náà ń ṣe inauguration ìrètí bá wá bí n pé Adékọ́lá àtìkísí abúlá wọn máa bẹ̀rẹ̀ bó ṣe máa ní kó máa pè mí sí kó máa tọ́ṣọ̀ mi wọn máa ṣe ń gbà yẹn sáìn wọn lélẹ̀ ẹ̀jẹ̀ ń sọ fún yín sáìn àwọn occultic pastors tó bá ti tó bá ní ìṣù pẹ̀lú wọn wọn ní fọ̀gẹ́ wọn máa tọ̀mẹ́ẹ̀tì ẹ̀ ni wọ́n fẹ́ lù ẹ́ fún ètùtù owó ni <laughs> ṣé mo báwọn èèyàn ṣe máa ń lò yàn fún ètùtù owó tó máa táwọn máa dédé dúbú èèyàn àwọn máa tọ́sù ẹ̀ tó dead ni wọ́n máa pe èèyàn oríṣiríṣi wọn ni kò máa pe débi bíi pé ìrètí adékọ́lá ṣé mo pé ńgbà yẹn influence wa èmi ati ọ̀rẹ́ mi kan báyìí ló fi wá sí ló fi máa ń wá vineyard of mercy èbúté mẹ́ta ni ẹni tóun fẹ́ wà Rótìmí Olúṣèyẹ amókúrọ́ wọ́n ti darúgbó sí gbogbo wọn ló ti darúgbó tí wọ́n bí ewé <laughs> wọ́n ti wọ́n bí ewé àṣẹ wọ́n lè dàgbà. wọ́n wọ́ wọ́n ti wọ́ dànù wọ́n ti wọ́ wọ̀rọ̀ gbogbo àwọn tó jẹ́ bí ọ̀rẹ́ ẹ tó jẹ́ bí èèyàn ẹ báyìí wọ́n máa máa tọ̀mẹ̀tẹ̀ àwọn èèyàn tó yẹ kó yọ ń máa support ẹ á máa lò wọ́n láti tọ̀mẹ̀tẹ̀ báwọn olórin ṣe ṣe yẹn báwọn fọwọ́ náà ṣe ṣe ẹ̀ sálẹ̀ mọ́ ṣe ṣe wọ́n máa tọ̀mẹ̀tẹ̀ so gbogbo àtọ́ ń tọ̀ mẹ́tì ẹ yẹn òtítọ́ ọ̀rọ̀ tó lè sọ fún nǹkan tó máa ṣẹlẹ̀ lé wọn ò ní fẹ́ kún listing wọ́n máa ṣòwò ní fake love tí tọ́ máa fi finish wọn up tọ́ máa fi finish wọn dànù. mi ìdẹ̀ lè dó sàkúrẹ́ torí àkúrẹ́ náà bí mo ṣe ti lọ báyìí mo ti ń lọ sí mo ti wà ní evangelist course nínú ilé yẹn ṣó ti yẹ yín mẹ́rin torí bàbá màmá kan nílé màmá bàbá bá dàrí ibẹ̀ ni mo bàbá bádàrè ló fún mi nóòtù mo lọ sí ìyàsẹ inú ilé wọn gangan ni mo gbé ilé bàbá bádàrè gògó wòlíì ọmọ jésù wà nínú yẹmọ ilé yẹn bó ṣe ilé yẹn tóbi ilé yẹn tóbi ṣá ọ́fíìsì wọn ṣá ìran ìgbà iṣẹ́ ti yé mẹ́rin so ní ìsàlẹ̀ níbi face ti iwájú yẹn ní flat báyìí wòlíì màmá kan báyìí ọmọ jésù a máa lọ wọn ní ká lọ máa ṣe sọdí wọn ti fẹ́ fún mi sí ẹ̀bàjẹ́ ní kínní bọ́ ti yẹ mọ̀ <laughs> màá lọ sọ àtúnlọ sí èkó ó ti yé yín mẹ́yẹn àkúrẹ́ yẹn ló yẹ kí n máa gbébọ̀ tí mo kàn kúrò mẹ́rin màmá wọn ló gbé mi lọ sọ́dọ̀ bàbá báládà rẹ̀ màmá àná òjò kó bá gbé mi lọ́wọ́ ní gbogbo wọn ti lọ sùn nínú olúwa ń sìn àná òjò set mi up ẹja wa gbọ́ pásọ ìwọ tẹ bá ti fẹ́ gbé nǹkan sínú pépà ẹ má sọ pé àbí mi àbí jí olúkọ̀yà fẹ́ sùn èmi àwọn fẹ́ sùn mi ní gbogbo orí Facebook wọ́n lè sú anybody tí ò bá ní àǹkátà pẹ̀lú àwọn èèyàn kò ń ṣe mí kò sí ẹ ẹ tí bá ti mọ̀ rí ní real life tí bá pọ́n ilé mo mọ̀ ẹ́ ni ó ṣe dáadáa ni kí dẹ̀ ṣe kó ṣe dáadáa hundred percent bọ́mí nígbàgbé dáadáa tó bá ṣe burúkú tó bá ṣe yẹn náà àbí tí n bá sọ̀rọ̀ ń sìn ẹni ìwé ìròyìn tó bá ti gbé ẹ má gbégbé kúgbé o òótọ́ ọ̀rọ̀ mo fẹ́ sọ fún bàbá Olúkọ̀yà pásọ Daniel Olúkọ̀yà ó tọrọ mo fẹ́ sọ fún yín ẹ sẹ́tù bọ̀bọ̀ yẹn tọ́ bá ní pé kí wọ́n sàmẹ̀jẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà pásọ̀gùn ò ní lè dúró tọ́ bá ní kọ́ máa audit gbogbo àkáǹtì gbogbo pásọ̀ ńláńlá jẹ́ dárúkọ má bínú ẹ má bínú ẹ mọ̀ pé wọn ò lè dárúkọ ṣọ́ọ̀ṣì márùn-ún ní nàìjíríà kó tó dárúkọ mountain of fire márùn-ún ni mo sọ number one redeem number two winner chapel number three deeper life number four wọ́n lè mú Olúkọ̀yà mountain of fire ṣé number four ni wọ́n wà gan yẹn káfíńtẹ̀ wàá fọjọ́ orí káfà gbàgbà tó ó ti yé yín àgbàgbà tó máa ní kọ́ fà gbàgbà tó bàbá rìdíìmù bàbá dípà bàbá tibẹ̀ yẹn wọ́n bá fẹ́ mú ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin Olúkọ̀yà ló máa mú kì í ṣọjọ́ orí mo sọ̀rọ̀ tó bá ní kó ṣe ìjọba kó máa ní kó máa ṣe kí ìjọba kó tìtì ṣọ́ọ̀ṣì the way it should be treated ẹ́ wọn ò lè sàmì ẹ̀ṣẹ̀ nàìjíríà kí kán lè dúró àwọn pásọ̀ wọ̀nyẹn àwọn bàbá wọ̀nyẹn ẹ má bínú kì í ṣe àwọn bàbá o gbogbo chọ́ọ̀chì yẹn má jẹ́ dárúkọ àwọn bàbá yẹn gbogbo chọ́ọ̀chì yẹn wọ̀n nílé dúró tó ní wọ́n bá sàmì ẹ̀ṣẹ̀ bíbélì ní ta bá ń sàmì ẹ̀ṣẹ̀ ta ló lè dúró àwọn ogun ò ní lè dúró bẹ́ẹ̀ ni mo sọ tí wọ́n bá ń sàmì ẹ̀ṣẹ̀ ṣé àwọn owó àti táìtì tí àwọn ẹlòmíì tó bá wo àkáǹtì pásọ̀ àtàkáǹtì ṣọ́ọ̀ṣì mi pẹ́lòmíì sọ bílíọ̀nsì owó yẹn gbọ́dọ̀ ti rí owó tó ń sọ billions of tithe yẹn tó bá ń sàmì ẹ̀ṣẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà fún pásọ̀ kò sí ìjọ tó máa lè dúró àjàjà wọn ńláńlá yẹn mi ò dárúkọ àwọn bàbá yẹn àwọn chọ́ọ̀chì wọn ni mo dárúkọ o tó bá ń sàmì ẹ̀ṣẹ̀ ta ló lè dúró ẹ jẹ́ àwa gbọ́ ìwọ lọ́ọ̀yà yìí àwọn lọ́ọ̀yà tó lọ sẹ́fùn ṣáá wọ́n pọ̀ ká má sọ pé wọn ò ní pọ̀ torí bá sọ pé wọn ò pọ̀ ń sìn wọ́n máa ní mo tún rúdù mi ì rúdù o ẹ agbó. Hmm. ẹ má bínú o tó pẹ́ jẹ́ dádì mi ìdẹ̀ lọ́ọ̀ pé mi ì ní sọ tó tọ̀rọ̀ fún yín o torí ẹ gbúdọ̀ máa ṣe nǹkan tó máa fi wọ yín níta gbangba is a taboo people around you saying them <laughs> your protocol is not no fear of God in your protocol in your no fear of God in your protocol the protocol must tell you that okay ṣe bí àdá pé nkíní kò dá o kán má lọ gbọ́ níta àwọn ọmọ àwọn ọmọ nìkan tó gbọ́dọ̀ gbọ́ nípa christendom àjàjà nípa mountain of fire further and die further and die further and die bá a ṣe sọ pé kí dímọ̀ further and die ṣé kéèyàn bá ń fà á forgive èèyàn tó bá tọ́jú èèyàn tó dẹ̀ ṣé kìí ṣe dímọ̀ ni ẹ̀jẹ̀ àgbọ̀. And then, you say you want to tell me, went to court. You went to court this time to to sue for malicious prosecution and um, ask for you know millions, 500 million naira, you know, as damages and all of that, because he believed that for the fact that you know, he was not convicted from that prosecution, he should have you know damages gotten and evidences were put before the court. We have nothing to do with they framing up. Those are the things that happened and the fact that they were known. And from the case, listen to this person. This is a lawyer personal lawyer to Pastor Olukoya and adviser also bóyá lára àwọn student wọn tó ṣẹ̀ṣẹ̀ train lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn yẹn gbọ́n wọn tí gbọ́n púpọ̀ àwọn lọ́ọ̀yà ilé wọn lọ sí school ṣùgbọ́n wọn ò lè jẹ àwọn lọ́ọ̀yà wọ̀nyẹn. Australia court judge you know, agree with MFM that MFM did not prosecute him maliciously and the army. And the guy because he wasn't convinced, convicted. He was not jailed for the crime after nine years anyway. He now sued them for the to know for five million and think five million is a little money, very small money. Five million péré. Bi o ti sùn yé gan, tó bá ti gbọ́ pé ó débẹ̀ yẹn bẹ́ẹ̀mi ṣe wò ó tí àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn tí wọ́n bá wà because àwọn èèyàn tó bá ti dá lágbára láyé tó bá dẹ̀ ti lówó tó bá ní authority agbára àti ipò àtàṣẹ owó máa ń gùnyàn gan téèyàn bá dẹ̀ wà careful ó dàbí olè tí wọ́n lọ fi ṣe tán lọ gbé sílé owó ni ó nígbà tó bá ti gbé sí àárín owó tó ní kó máa ṣe cashier bẹ́yẹn ní báǹkì ló ti lè mọ̀ bóyá èmi olè ti fi sílẹ̀ tó bá bọ́ nìgé ó ti yé bẹ́ẹ̀ so ẹlòmíì èmi tó wà nínú ẹ̀kọ́ tó dípò gba Jésù gbọ́ iná bí ọmọ àtogun ìdílé àti gbogbo ẹ̀mí lé òun náà ni ara nǹkan tó wà ń bẹ̀ ni a o gbogbo abínibí gbogbo àwọn wickedness tá bí wa bí kó máa fi ayé wa sẹ́yìn tá ti jẹ́ man of woman of God or man of God ó ti yé hmm. ẹ máa gbọ́ o mo fẹ́ kẹ́ gbọ́ dáadáa ẹ já máa gbọ́ lọ. to do with why you are in detention for eight years or thereabout so you cannot so you fail to be able to secure the damages however because MFM did not you know, terminate your appointment for those number of eight years you can only succeed in getting what you entitled in terms of salary and allowance. And that is what the judge said we should calculate and give him. So that's how the case ended. Okay, but the money they said they should give, are they giving him? Because the guy said they have not given him anything. Pastor Femi said he has done That the church is not even GO alone. Because even before GO will give the money, the protocol also has to sit down and give order, assign all the everything. So the protocol also they are troublemakers. They are trouble. They also want the trouble. The protocols they may be want They may actually want trouble for Pastor Lukoya. They may want him to be going into one problem or the other because a lot of people working around you, they are being sent, yeah, I, it is, it's possible. You'll be thinking that what they are saying are actually good. Some of the protocol, if they don't sign, you you can, you, you know, they have to sign. And they be telling you, no, we cannot. Yeah, no. And the problem they actually want to expose and also put the general overseer into trouble. You understand me? it may, it may be possible that is a plan work that some people maybe be nítorí yẹ kó o ṣe tó dáa yẹn wọn máa ní ti just for you to be dragged for you to be exposed because they are angry like uh, the other day I said a lot of things that you know a lot of people around you you call them friends, but I'm naturally not friend I'm not saying it happened like that but it's possible it happened like that because how can they they say you should pay and the salary of the man it was just ten twelve thousand when he was arrested now maybe uh, diarrhea and everything He can no more than fifty fifty thousand in a month Thomas ẹ̀sọ́ bẹ́ẹ̀ kó lè tó for nine months yẹn because i know nígbà tó ń san twelve thousand yẹn ní ọ̀dọ̀ nígbà tí eh, pásọ Olúkọ̀yà ń san twelve thousand àánú òjò ń san eight thousand yes délé òjò ló sọ fún mi àánú òjò nígbà tí wọ́n san twelve thousand ní mfm àánú òjò michael ń san eight thousand fún àwọn pastor church àmì àwọn evangelist church àwọn tó ṣiṣẹ́ church tẹ àwọn pastor church tẹ Dele is one of his pastor ó ń gba òun ló fẹ́ nu ẹ̀sọ́ fún mi ní South Africa ṣó ti yé yín so ṣe mọ̀ pé four thousand ní tí ẹ fi ju àmì tí pastor Olúkọ̀yà fi ju ti àánú ìjò lọ so what this person say now that that's how the case ended ìbéèrè mi rèé my first question is this when the court said you should pay this money and the area because your appointment the you didn't terminate his uh, employment. During that time, he was in prison, okay? And you came to court with evidence that is actually working for you, for the MFM. Why, when the judge, the court now said you should pay the money, why can't you have the money, calculate the money, and pay him? Up to date, the man said, the money have not yet paid. Why? Bíbélì sọ pé ká má jẹ́ kí òógùn àwọn ará àwọn alágbàṣe wa kó gbẹmọ́ lára kẹ́ tó sanwó for the people in the world tí ò ń ṣe pastor why tó fi jẹ́ pé when you are now serving God you have to suffer people who are serving God that are under the pastor they are suffering and the people up there they are enjoying. Eh? tí àwọn èèyàn bá rí pé ẹ lówó tó yẹ kẹ́ san sálárì fún wọn tẹ́ san correct salary àbí tẹ́ ṣe dáadáa wọ́n lè jalè mi support olè láyé mi o ẹ mọ̀ pé mo ti kọ anybody tó bá fẹ́ jà mí lólè tí n bá lówó bí bá lówó bí ṣe wà máa dáṣọ fọ́mọ mi máa fún ló máa tọ́jú ọmọ mi dáadáa ṣùgbọ́n tí n bá ṣe dáadáa fọ́mọ mi tó bá lọ mú nǹkan mi tí mi ò sọ fún àbí tí mo tọ́jú ẹ tó kàn lọ ṣe kó <laughs> kàn lọ kí kó béèrè fifty thousand lọ́wọ́ mi kí fún ẹ o kó wá lọ mú fifty kọ́bọ̀ mi àbí tó fẹ́ mú gbọ́ kankan tó lọ ṣe bí i will be Ma, i will be mad with the person with the child okay so because màá sọ fún ẹ mo ní right láti bínú torí pé mo ń tọ́jú ẹ mo dẹ̀ ń ṣe especially to bá wà lọ́wọ́ mi ti má wà òkè ló ti yé bẹ́ẹ̀ now this person said that's how the case ended the case ended did you pay? paid ìbéèrè nìyẹn ẹjọ́ dádì ta dr olúkọ̀yà ṣé owó tán ní kẹsàn ní kóòtù yẹn bọ̀bọ́ yẹn lẹ́ẹ̀tì san fún pásọ fẹ́mi lẹ́ẹ̀tì san ṣé ẹ ti san ṣáwọn protocol sign tí wọ́n san owó yẹn ṣé wọ́n san ẹ jẹ́ agbọ́ nǹkan tán ní olúfẹ́mi ṣe ẹ máa agbọ́ that's my first question ṣé ti sán tí lọ́ọ̀yà yìí tó ń sọ̀rọ̀ sí yóò atẹ́gùn ni and eh, that's how the case ended which case ended when you have not paid the war the you are not you are not satisfied i mean you have not paid the money the court said you should pay the case is not ended that the, telling you that you are pro àwọn doctor àwọn lawyer. tí ẹ tó ń gbowó yìí àwọn the lawyer all the evil lawyers so so wà ní ṣọ́ọ̀ṣì yìí náà tó máa máa gbowó because owó tẹ́ máa san fún lawyer gangan owó tẹ́ máa san fún lọ́yà ó lè ju owó tẹ́ máa tẹ́ máa ná sórí àwọn cases ó ju owó táwọn nǹkan tó ń fa wàhálà sí yín lọ́rùn wọ̀nyí lọ owó kékeré nìyẹn lónìí gbogbo owó tán ní kẹsàn owó yẹn ó sùn yín fún five thousand uh, fún five million but wọ́n ní kẹkàn san gbogbo salary ẹ̀ fún Ati arrears Ati gbogbo salary tẹ́ wá ń san at that moment pátápátá for that nine years in fact in a year tó bá kọ́kọ́ calculate twelve thousand a year that should buy around one twenty thousand twenty times twelve gan kò tí ì pé bí one point two nìyẹn àbí one point three or four kò dẹ̀ pé nine kò dẹ̀ pé ten nine years ni okay tábà tún wá sọ yẹn apart from that wọ́n ní kó fi àríyá yẹn sí pátápátá ẹ̀ fún un ní tẹ́ bá fún five million ẹjọ́ yóò ní data kò ní rojọ́ yín mọ́ kò dẹ̀ ní feel bad òun náà rówó bẹ̀rẹ̀ ayé ẹ̀ téèyàn bá jìyà ọlọ́run jẹ́ aláàánú gan téèyàn bá ti ṣẹ̀ ó gbúdọ̀ jẹ ìyà ṣùgbọ́n lẹ́yìn tó bá jẹ ìyà ó gbúdọ̀ ní freedom torí ọlọ́run jẹ́ aláàánú tí ọlọ́run bá sàmì ẹ̀ṣẹ̀ kò sí ẹni tó lè dúró So, for him to go again and start saying that NFM lock him up, they'll bring video, will bring the map, the drum, will bring all of these things and then let Olúwafẹ́mi Jimoh come and speak to them. you can see what is the uh, little guy this lawyer ọmọ kékeré you know, working í by age only the plan they draw. the mission have not been carried out they just drawn for you to know that the he said he said they are going to bring the plan the plan they drawn not the not that they have committed the sin It's just alleged, oh. They want to show the whole world now. All these pastors systematically and the lawyer around Pastor Lukoya, dragging Dr. Lukoya, and the protocol are not telling him, and the pastor around him, not telling him the truth. And even including our... Although, Sister Sade, me, ò me, pé bóyá wọ́n máa gbọ́ ṣé wọ́n máa gbọ́ràn sí Sister Sade lẹ́nu ṣá ẹ má bínú sá o torí ngbà yẹn wọ́n máa ń sọ pé wọ́n ò gbọ́ràn sí Sister Sade lẹ́nu mi ìdẹ̀lẹ́ sọ bóyá Sister Sade màdẹ́mù wọ́n sọ̀rọ̀ ṣá because Thomas, máa sọ pé kó fún wọn just to for you not to be dragged you know just you just do some things for people táwọn tó wà nígboro tó ń jẹ́ bí olórin àwọn hooligans wọ̀nyí tó máa ṣe wọ́n ní wọn ò ní tìjú bọ̀ sí i could pay just let things go ẹ máa gbọ́ nǹkan tẹ́lẹ̀ sọ ó ní for the plans the plan they draw dáadáa àwọn plan tó ń draw ń gbà yẹn how they going to listen. so what is this thing i mean about and um, start talking about uh, it was frame up. Frame up. I, I, wouldn't want to say too much, just to give context that he had an active plan, you know, a plot, which is criminal, to rob NFM, you know. He has a plan, the which is adding criminal. You are a lawyer, but that is not, is a suspect, not adding criminal until he is being legal on being carried that until that operation Been, you know carry on that's when is now kí ló pe náà mo ń gbọ́ mi ti gbọ́ dáadáa ẹjọ́ ẹni tó bá mọ ẹ̀yin mo mọ̀ pé lọ́ọ̀yà wẹ́ adding criminal gbalo tó bá léyìn adding adding criminal means Eduro, when somebody àwọn adding criminal àwọn tó ń mú at the gunpoint tó ti pààyàn tó ti pààyàn lọ tọ́lọ́pàá tún wá tó ń shoot ṣó ti yé yín àwọn tọ́lọ́pàá wá tí wọ́n tó wílé ọlọ́pàá tó ti wà lójú mission that that's addict criminals somebody you say people drawn message they drawn plan and that's the plan you based on if somebody planned the, the, the plan because they said because this guy actually said he saw a pastor that close to Gio personal assistant then to Gio in Abali's place. And that one don't want, and later he called that one, tẹ́ bá wò yẹn, ó wá sọ fún, pé à, ah, ẹ̀yin ló ń rí, ẹ rẹ̀ ni ẹ kó bòun láṣìírí. Bóyá ilé wa ń wò ó wá bẹ̀rẹ̀ sí fẹ́ máa sọ kiri, ó it's possible kan set ẹ̀ bó ṣe sọ yẹn. Táwọn èèyàn bá ti pò there's no amount of money they cannot pay for you that know that secret, for you to be drunk and for you to go down for it, for their seeking not to be open. Yes. And that's nonsense. This case also, you want to know a lot of money. For somebody to be in prison, you reminded, this person was not granted bail, was remanded in, in awaiting trial for good nine years. That's also taboo. Good nine years is a criminal offense because it's just a power. They spread power. They use power. They use opportunity. They use connection. Okay? This lawyer talking said is adding criminal. They have not, not that they put gun, sorry, wọn o. Àbí wọ́n to buy the o. They said they have a plan to rob MFA, but they have not robbed. That's allegation. That's allegation. Suspect I mean, what wọ́n sì wà what what you want is allege It's not yet confirmed. He has not done it. ẹ jẹ́ àgbọ́ bẹ́ẹ̀ a máa That year, the offering and um, they counted, they draw him up. The man drum was recovered uh, from them. The recording of the meeting, they were still available. Okay, it was a meeting, you see. The record the plan that drawn, they, they find the plan with them. That's what they said. And the meeting, you know, the guy also said that they put something, they said, uh, one meeting, you understand me? So, accepted. That was, they said some people see me. They find them in, so the new hotel, Konontuanolo, ni Jetro. Jetro Hotel, I think it's around that Shomolu. Ni gbogbo around the Oníkẹyẹ náà ni, you know? said everything was fine with them, accepted. But one wọ́n one wọ́n tí rob. But they treated them like a robber. And that's why I was telling you story about my life. What Anu Ojo was trying to do to me. And that time, mi ò ṣe o, mi ò rẹ́ o. Mo help Anu Ojo ni. Wọ́n lé Anu Ojo. Kí ni is not fi lé Anu Ojo e bute meta during the fight of CAC ìgbà tí ìjà CAC náà bẹ̀rẹ̀ yẹn Lara, àwọn to kò CAC máa yẹn Pastor Olúkọ̀yà is also part of it ṣó ti yé yín àánú òjò CAC but Jaiye continue seriously àánú òjò ti wá di oníṣìná some people like him kò ṣe pé good wọ́n kàn oppose ẹni torí ẹ̀yin tẹ́ máa ń fẹ́ senior, wrong person ẹ máa rí the right person ẹ máa rẹ tó lè ṣe with dignity but because ẹ fẹ́ tó máa lè support yín ẹ̀yin náà tẹ bá sọ ayé ìdàkúdà tán ẹ náà lè máa tì í síta ẹ náà lè máa tú láṣìírí. they ordain some person in Ebute Metta then in CAC they love Anu Ojo because ó ní ó wà vibrant ó wà outspoken ó wà ó ṣe é rí ẹ ti understand ó wà smart he go they can use him he can go to abroad and he speak wọ́n máa ló ń sọ òyìnbó òyìnbó yìí náà ni kò lọ yunifásitì ọ̀pọ̀ tó máa ń sọ òyìnbó dáadáa ó ti yẹ yín so a lot of accusation wọ́n kàn ka gbogbo ẹ̀ sí lọ́rùn náà kì í ṣe sleeping with obìnrin nìkan ló wọ́n fi lé wọn gbà yẹn CAC problem also there but nígbà yẹn àwa ṣẹ̀ṣẹ̀ dé sí àti pẹ́ nínú Kristi èsì gbà ẹ̀ ṣó ti yẹ yín àwọn fámìlì mi gẹ̀dẹ̀dẹ̀ mi náà mo mú mọ́mì mi dé sí èsì bute first square nìkan ni mi ò mi lọ because they are full of English òyìnbó nìkan náà máa ń sọ mẹ́rin wọ́n máa interpret náà but mọ́mì mi ò lè ṣe bẹ́ẹ̀ náà flow dáadáa wọ́n dẹ̀ máa ń ka ọ̀rọ̀ Ọlọ́run kan so tí bá ti kúrò ní Adékúnlé báyìí àbí ní Akíwùmí ní bẹ́ẹ̀ máa tètè jí kúrò lé máa àtẹ́ndì four square tí bá ti parí four square máa lọ sí ac ṣó ti eyín bí mo ṣe máa ń ṣọ́ọ̀tù rẹ̀ nìyẹn kò jìnnà síra wọn àníkà ń jábàtà torí wọ́n máa sọ pé ẹ máa gbàdúrà ẹ máa pariwo ní cac nìyẹn ọjọ́ kan mo ti wà á ti ń ṣèṣe òru níjọ́ kan rí ibi tá a ti ń pàtẹ́wọ́ lòun ṣáà rí pé òrùka òrùka mo rí wọn ń lẹ̀lẹ̀ bóyá ti gbàgbé tó ń pàtẹ́wọ́ ń jọ yẹ òrùka yẹn wá yọ lọ́wọ́ níjọ́ yẹn lọwọ àánú òjò náà ló ń ṣe ní alẹ <laughs> à ń ṣèjọ òru níjọ́ friday mo kàn wá wùgbà ní ṣọ́ọ̀ṣì rí òrùka yẹn rí ẹ mọ̀ àwọn òrùka tó máa ń dàbí ẹlẹ́lọ́ yẹn anyway ìyẹn kọ́ la fẹ́ sọ ń sìn wọ́n ní àwọn wosel terim àti fórómù fórómù ní head office ẹ ní àwọn ti ṣé ti yẹ yín mẹ́rin so wọ́n fún lóyè àwọn tẹ́rìmù ní àwọn èbúté mẹ́ta yẹn àwọn yẹn ni àwọn ṣọ́ọ̀ṣì díà ń kó àwọn ọ̀nà gorúwà ń kó àwọn gbogbo àwọn yẹn àwọn ló ní èbúté mẹ́ta yẹn ṣé ti yẹ yín so láàrin wọn náà kẹ̀dẹ̀ rèé ẹ mọ̀ pé àwọn pásọ̀ yẹn tó bá ti láìkí wọn a lot of people fẹ́ kí pásọ̀ fẹ́ ọmọ wọn ṣe ti yẹn mẹ́rin bí wọ́n ṣe wá ń show love unnecessary love sí yẹn ṣe lòun kúkú wá ń ṣe òṣì tó wá ń ṣe ìranù at that time yẹn náà bóyá wọ́n ti máa lọ wo ṣe mọ̀ wọ́n ti lọ wo ẹgbẹ́ bóyá wowó láwo ń wo awó ń wo òṣìṣẹ́ wọ́n ṣàfún ní oyè kan láti federal láti láti wosem àti forum that's àwọn olùṣeyẹ àǹkó náà federal báwọn wo àwọn tẹ́rìmù ṣe lé nìyẹn tẹ́rìmù ni àwọn èbúté mẹ́ta yẹn ó lọ sí wọ́n ní kó má gbà wọ́n ní tó bá ti gbà wọ́n máa lé wọ́n ní kó má gbà oyè ó lò má gbà ó dẹ̀ gbà first trip torí ngbà yẹn oyè yẹn mú travelling dání portfolio tó wà ń bẹ̀ ni pé a máa travel dáadáa wọ́n fún ní youth officer wọ́n fún ní youth officer CAC worldwide so ó máa ma lọ visit churches a máa as a youth officer youth yìí náà nìkan àwọn youth olùt àwọn St. Louis St. Louis wọ́n wá lọ kó tó dé wọ́n ti lọ ti wọ́n ti gbé pásọ̀ mi wá kó tó dé láti travel yẹn gbà wọ́n kọ́ lọ gbé pásọ̀ àìnáwá ni ọmọ Badagry wọ́n yẹ lọ gbé pásọ àìná wá nìyẹn ṣé pásọ àìná ni àbí pásọ òní pásọ àìná ó gbé báyìí wọ́n gbé wá nìyẹn àánú òjò lo pèlúùdù ní ṣọ́ọ̀ṣì rà fún gbà náà fún wọ́n gba pèlúùdù yẹn ilé tó ń rẹ̀ǹtì fún náà two bedroom kan náà ní oníṣẹ́ ọlásánà ó close mọ́ bí ṣọ́ọ̀ṣì olùkọ́ àyẹ̀ṣà kò síbi ilé oníkẹ́ náà nílé yẹn náà ṣé ti yẹn náà gbogbo wọn yẹ sọ rándí oníkẹ ni wọn bò báàtì wọn rẹ tí wọn lé wọn ní kó bá kúrò nílé mọ wọn lè lè kẹrù ẹ jáde kó tó dé wọn ṣàlè so wọn stop salary ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ everything stops ó wá bẹ̀rẹ̀ sí you know at that moment he need money seriously so tó bá ti fẹ́ lọ fún preaching wá bẹ̀rẹ̀ sí lọ fún mountain lọ sí preaching káàkiri churches You will come You will go together kì ṣe most of the time o but majority of the time ó dẹ̀ máa ní ìdòwò ṣẹ́mi pé ìgbà yẹn náà tó fi ń pè mí náà ni pé owó tó máa fẹ́ gbà kí gbogbo ló máa fẹ́ máa bèrè owó lọ́wọ́ jọ so èmi ní owó tó bá dẹ̀bi lé pé èmi ò dẹ̀ use mọ́ church gbogbo èrò púpọ̀ nínú church mi ò ń ṣe ọmọ èèyàn kan nínú church so mo wà independent ẹnu yẹn wowowo yẹn kì í ṣe pé mo aṣàwọ̀ ṣùgbọ́n mi ní rí èèyàn púpọ̀ ó dẹ̀ try láti get me away from many people so like owó yẹn á wà bìtì ó dẹ̀ máa ń sọ pé kí n close ọdún báyìí hmm, ó máa ń sọ bẹ́ẹ̀ ó ti ta ní kí n ṣe báyìí. mo wá fún lówó bàtà tó wá fẹ́ lọ bẹ̀rẹ̀ church náà gbogbo ohun ṣáà ń fún màmá róúnjẹ oúnjẹ tó máa ti ń jẹ wọ́n wá kúrò nílé yẹn wọ́n rí lé níbòmí náà wọ́n lọ rìn sílé níbòmí yẹn wọ́n ṣàpá gbogbo yẹn ṣáà gbogbo níta bá yà ń ṣe fúngbà yẹn àṣà àṣírí ṣàǹbò èmi náà dẹ̀ wà nínú àwọn tí Ọlọ́run lò fún àṣírí bíbò ńgbà yẹn fún wọn ogun ajé ẹni tẹ́mi bá ṣe tọ́lọ̀ bá lò mí fún blessing tẹ́mi bá jẹ́ cause fún mi may you be cause anybody that God has used me to be a blessing to you and you want to be a cause to me may you be cause. bí o sọ pé àná òjò o anybody ni mo sọ o tọ́lọ̀ bá lò mí fún fún ẹ fún blessing tí wọ́n wá fẹ́ jẹ́ cause. may Almighty help me to claw cause. that's it bó ṣe lọ nìyẹn ẹ mọ̀ pé story yẹn gùn. Sharing rí màtọ́ lè kó ṣọ́ọ̀ṣì yẹn riot tí o ajàbá ìta ń fèsì àwọn Baba. yẹn bẹ́ẹ̀ ni gbogbo àwọn boys yẹn àtàwọn girls tó lọ yẹn àtàwọn tó bá tẹ̀lé lọ yẹn ó ti yé mi bí wọn àwọn bàbá àgbàlagbà màmá àgbàlagbà wọn yẹn tó wà tán ìláìkì ẹ̀ tí wọ́n ṣe lu àwa ń gbà yẹn Okay, ó ti yé mi wọ́n ṣe ń lò wọ́n náà Facebook nìyẹn wọ́n lò wá ń gbà yẹn ọlọ́run ló yọ wá máa ní ká máa a máa you know máa fẹ́ kẹ́ dà nǹkan rú wọ́n máa ń fẹ́ lo YouTube kó ti pẹ́ èmi wà ní wọ́n gbà ẹ́ because we just love him blindly abilipe ṣe ni wọ́n wrong àdẹ̀mọ́ pé gbà mí tọ́lọ̀ bá ń ṣe oore fún ẹ ó fẹ́ kó ẹyọ lọ́wọ́ ìwo kìnìún nínú ìwo kìnìún wa máa ń gbé ibẹ̀ mo fẹ́ wà that's it olúwa lórí ewu tí èmi ò mọ̀ pé ewu ni ọlọ́run kó mi yọ níbi tí mi ò mọ̀ pé ewu ni ọlọ́run máa kó mi yọ tọmọtọmọ ni àti gbogbo àwọn olólùfẹ́ mi máa kó wa yọ lọ́wọ́ ewu wọ́n ní bí mo ti ń kọjá láàrin ibojì bí mo ti ń kọjá láàrin ibojì ikú èmi kì yóò bẹ̀rù òbí kan nítorí ọlọ́run wà pẹ̀lú mi. ó fẹ́ set me so this person pastor mi ní support yín against this person God forbid because n tó o bá fẹ́ kàn ṣe fẹ́ o ní ṣe fún yàn I just put myself òun kọ́ ni mo sọ yìí ọlọ́run ló rescue mi bẹ́ẹ̀ ni àti ọlọ́run dẹ̀ ló ní ogún ṣe pọ̀ lórí ọ̀rọ̀ mi náà tó pé many people tọ́lọ́run lò fún mi náà ni àwọn èèyàn tó jẹ́ ọ̀tá mi ni wọ́n máa go for láti máa break wọn out of me for me to be dealt with so i will never support doctor kò sí wọ́n ṣe ga tó láyé wọn ò tí ga tó ọlọ́run tó dá ayé àtọ̀run kí n wá support wọn against this innocent i mean against ẹni tó less sí wọn less privilege lẹ́ni yẹn jẹ́ sí wọn tí àwọn náà dẹ̀ jẹ́ less privilege si ọlọ́run wọ́n less gan wọ́n kéré si ọlọ́run ẹni yẹn náà kéré sí wọn gan so mi o ni support sí àwọn against ẹni to kéré si wọn because ẹni yẹn ló need help jù and again ó dẹ̀ ti kúrò nínú ó dẹ̀ ti kó ti jẹ ìyà gan tí àwọn ò bá ẹ̀dẹ̀ tí forgive Abi to pé tó tán bá forgive e. wọn ni treat e bẹ́yẹn wọn ò ní sọ pé kó sanwó fún kán ní wọn ò ní sanwó yẹn wọn ò dẹ̀ ní sọ pé kó rí kán sọ pé àwọn ò fẹ́ kó wà láyé mọ́ like tó bá kárí mission yẹn gọ̀gọ̀ ńkọ́ tó ti wá ṣùtì ọmọ wọn àbí tó ti pa ìyàwó wọn ṣó ti yé yín àbí tó ti ẹ̀jẹ̀ kó pa mẹ́mbà bọ̀ gbogbo yẹn kò sí kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n kàn ní wọ́n draw plan wọ́n kàn ní wọ́n rí wọn bí tí kinní kan ti ṣe kinní kan tí bàbá yẹn náà dẹ̀ sọ pé wọ́n frame ẹ̀ ni mo wá sọ pé kó má tẹ̀jẹ̀ pé wọ́n frame ẹ̀ tó ti lọ wà nínú prison yard for nine good years tó ti fún níbọn lẹ́sẹ̀ tó ti jẹ ìyà tí ìyà tó bí wà nínú church yìí tó serve tí ò gbowó tí ẹ̀gbọ́n ẹ̀ wà nínú church tó tún jẹ́ pastor tóun náà gba bíi ten thousand bẹ́yẹn how many twenty thousand how many ten thousand náà máa gbà No náà máa fi tó ẹ̀yìn lókè náà máa fi gbóru mọ́tò àwọn èèyàn tó dẹ̀ ń ṣiṣẹ́ yìí each time tí àwọn èèyàn bá fẹ́ fún yín gift they will come to you and give you the gift they will never give them gift ẹlòmíì tó bá kàn ṣàánú fún wọn tó kàn wí pé ẹ̀yin náà gba five thousand ẹ̀yin náà gba two thousand kan tó lè gbà bọ̀kan ti di ìwà kan sọ pé ẹ pàṣẹ london ọ̀nù pàṣẹ olúkọ̀ ẹ̀ ti ń sà ẹnìkan wá dídì gbé mọ́tò wá fún ìwọ kò gbé fún pàṣẹ olúkọ̀ mi ì tí ì rírí pó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí o mi ì tí ì rírí mi ì lẹ́yìn sọ ó lè má ṣẹlẹ̀ kó jẹ́ kó ṣẹlẹ̀ mo kàn ń ni o. so ìyẹn mi pe pasha in the kingdom of God <laughs> is it kingdom of God really are we serving God are we in the kingdom of God ìbéèrè ni o torí bíbélì sọ fún wa pé by their fruits you shall know them and Bible says we should also be our brothers keepers and sister keepers. And people think you can just go to social media and um, just say things and believe that when you just tell all the story, oh, now like, oh, let's quickly settle him and settle. So what if a good, you know, case has been done in terms of the testimony of the prosecution? You can see this doc, this lawyer, Dr. Lukoya, ẹ change lawyer yín. If your lawyer don't have sense, change your lawyer. If your protocol is evil, change your protocol. If you have people around you that are not godly and you call yourself a pastor, change them. And if it is proper judgment, because what they are thinking is that the person should be should be sentenced to I mean to death by hanging. Tí wọ́n kàn sọ pé plan ni wọ́n ní wọ́n pẹ́ ni You can see that the lawyer also confirming that they find the play plan that they have. They have not carried on, no. Oh. They have not carried on the operation. Oh. Just then say, and they want to kill the person for it. Are you are you for it? This person was not Oshenu Shoboloy, Oshenu Shabalakusa, olójú igu eti kibaje. Oshenu Shabalakusa. So, are you for it? Eh, if the judge have done it well, do you think the judge have Do you think this family have anything to give, offer the judge? The judge just look at it that wọ́n fẹ́ fọwọ́ lá pa ẹni ní. Ọwọ́ lá lè fẹ́ fi pàdánù. And for nine good years, no repentance. You still want this person not to come back. For because they said he planned to keep Dr. Olukoya They said no. Oh. And this one was not talking. Eh, you guys just believe that I bring something onto the media. Pastor Olukoya cannot sue me. Pastor Olukoya can Pastor Olukoya Me ti The pastor to lè sue me. Ní gbogbo Nàìjíríà mi rí. Mo máa tú àṣírí wọn ni. Ọlọ́run I have a lot of teacher bí mo ṣe sọ right. Ọ̀rọ̀ pọ̀ nínú mi gan tí mi ò tó ló jẹ́ kí n mi tí mi bá jẹun no mi ò tí rí pastor to lè sú mi Nigeria mo gbé pastor kan sókè ńjọ́ yẹn mo tún gbé wálẹ̀ ní lórí platform mo kàn fẹ́ forgive me, mi go deeper into some cases I tell you a lot of things is happening in Nigeria but when you want to go deeper into many things that happen in Nigeria ah, you won't be able to sleep oh. criminal is just too much bó ṣe wọnú ìjọ ìjọ crime àwọn to wà lẹ́gbẹ̀ẹ́ pastor ń deceive pastor Olúkọ̀yà ni he has a lot of enemy around him look at the pastor tó gbó wọ́n bó ṣe ń sọ̀rọ̀ now this one is a pastor báyà ń sàmọ́ lòun kàwé he speak good english apart from that he has no brain he speak like mumu ó ń sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ ní ìlẹ̀ gbarú ilé ìfún lọ́ọ̀yà mu ẹni tó jẹ́ lọ́ọ̀yà pastor olúkọ̀yà nìyẹn Uh, is it because uh, they have they didn't convince him uh, they, because they didn't judge the case well if he has been convinced and been sentenced to kilikan and then he have he will be having mouth to be talking Is it because of that? Has he killed? Has he carried the operation? Has he robbed? Did he rob them? Ṣebí they say ni. Wọ́n sọ pé wọ́n ní pé. Why will Morsi die because of wọ́n sọ pé wọ́n It's like maybe what the people have done to people, let people be doing that to them. Maybe Nigeria government should send protocol. If they they should even appoint me to somewhere now and put me to where we can be investigating people I'm very useful. Oh. Ah, I'll be telling you where to where to investigate secretly because in your world, wọ̀rọ̀ la máa ń sọ lórí social media wọ́n máa ń gbógun tìyàn wọ́n máa nọwọ́ sí wọ́n lówó láti sẹ́ẹ̀lì sí àwọn ọ̀rá láti ra wọn mi sọ pé àná mi sọ pé pásọ mi sọ pé pásọ olúkọyà but all these criminals they have money to be sending abroad to be in <laughs> for criminal also abroad criminal to be going after you now you don't know me. Mm-hmm. We tell you where to put hand, auditing, all those things. Everybody will be, wọ́n máa máa mama. àwọn náà máa máa yàgbẹ́ sí kólókòtò ni. <laughs> Àwẹ̀ ògìgè púpù for trouser, when auditing come to your shop, you go poo-poo for trouser, you go poo-poo for pupit yo, you go poo-poo for trouser, you go poo-poo, you go poop, ah! <laughs> Gbogbo ìtọ́ máa ní, nálẹ̀, we go put him for the action secretly akàn dédé rè akàn dédé ọ̀fẹ́ rẹ̀ rè look at yourself this lawyer na you be lawyer Hello, dáríjì mi mi ì kàwé bọ̀ mi lè ṣe lọ́ọ̀yà láyé wọ́n ti sọ fún ìgbà tó mọ̀ ìkéré nígbà yẹn ní nineteen eighty eighty six ṣé mo ti ṣe eighty six àbí eighty five gbà yẹn wọ́n ní kí n lọ ṣe lọ́ọ̀ màmá kan báyìí màmá ah ó you be good in law ó ní yá nígbà yẹn ninety eight kí ni ná ìyá yẹn kí ló ṣe lọ mo kàn rẹ́rìn ni tí bá ṣe lọ́ọ̀ mọ́ tara mi ọlọ́run wọn gbogbo àwọn nàìjíríà gọọmẹ̀ntì wọn máa bá mi fa wèrè gan èèyàn tó máa bá mi fa wèrè pọ̀ gan mo máa àwọn bí máa gbóná jà àwọn fálànà gbọ́ tiẹ̀ lọ fálànà àwọn gbogbo àwọn bàbá tó ti kú tó ti ṣe lọ́yà tó ti báwọn èèyàn fáwèrè tó ti terminate appointment wọn kíákíá ẹ̀ àwọn àṣírí ilẹ̀ tẹ́bi ẹ̀. Mm-hmm. anyway it's not a joking matter but I cried over this issue I cried so seriously it pains me because I was disappointed there's some things I expect from from Anojo that I don't expect from Pastor Olukoya ah uh, my, my light the lie I never expected that from Pastor Lukoya. I was disappointed big, big, big time. But one thing is this. The more you live, the more you learn. You know what? Normally, if Pastor Joe and Lukoya are friends, and they've been together for a long time also, that's why they are not fighting. They have they don't fight oh. So definitely two cannot work together except they are in accord. In accord. And what is that, that, that accord? It's still that joined them together. Then one thing ìwà jọ̀wà ni lọ̀rẹ́ máa fi ń pẹ̀ ọ̀rẹ́ tíwà ò bá jọra wọn báyìí wà mú kó yà á ilé wọn lè pẹ́ wọ́n ti pẹ́ bàjẹ́. You can see the way the lawyer is talking. Say if you have been sentenced, sentenced, and nǹkan tó dẹ̀ mú fún yẹn many offence like robbery they say he has a case with Lagos State One parọ́ mọ́ that felony they put felony on his case they put robbery on him it's the same person that he have not even a pastor in your church that they just say they saw a plan just a plan eh and then they put a robbery a felony a kirikon kirikon a lot of cases So on the same pastor that I've worked with you before, that the mother also working in that church, and he has a brother that also serving as a pastor in your church. Anyway, I want to tell you one thing. I want to be frank with people. Also, if a politician is under me, please increase the money that you are paying to people who want your society to be less than crime. I'm not saying that the guy have not committed this sin. Okay? But at that moment, that the pastor said they have planted many churches for this for MFM and they started from a Ebutemeta. If they are having money and they are not enjoying, they may also want to steal. He was up pé ó oh. but he have not steal. Eh, he's planning. They say he want he's planning to kill Olukoya. Shebi <laughs> Pharisee and Sadducees and the Israelites, they kill Jesus. Shebi we follow Jesus. God forbid, oh, I don't dare have a destiny like Jesus Christ destiny. You understand? Who sued them? Who killed them? Those who killed Jesus, who nailed Jesus to cross. I'm not saying people should do that too. Oh. Despite that, Jesus was me crucified. They brutalized Jesus Christ. Kí ló sọ fún wọn, Pastor Lukoya, Daddy. Kí ló sọ, ó ní bàbá dájú ohun tó pọ̀ nǹkan mọ́ nǹkan tó ń ṣe. You preach Jesus. Only pastor, pastor, daddy, you need to born again again. Daddy, if this story is real, and it's real because your your agbẹnusọ yín ti sọ̀rọ̀, ẹ ní láti born again again sir. Ah, a good gbọ́dọ̀ born again see Because Jesus àbí Jesus kọ́ lẹ̀ ń pè Jesus said, ó sọ fún wọn ní ẹjẹ́ sọ ní Yorùbá, ó ní bàbá dáríjì wọn gbà kan crucify ẹ̀, ó ní dáríjì wọn tó pé wọn kò mọ nǹkan tó ń ṣe. Ṣèbí Jésù yẹn lẹ́lẹ́ ń pè, eléyìí dẹ̀ ṣì àwọn farisi àti sàdúsí yẹn wọn plan o wọ́n ṣe for real a dẹ̀ rí àwọn náà tí a ká tó àgbàgbé ti jésù gan àwọn tó tún ṣe tó jalè jalè jalè ní nàìjíríà but eléyìí ó wá sọ́fà bẹ́yẹn ọmọ nígbà yẹn kéèsì yẹn ti fẹ́ pé nine seventy years sísìn ẹ sì ń dragi ẹ̀ kí ló ṣe fún yín tó bá pa yín lọ́mọgùn ó yẹ kẹ́ ẹ dáríjì látijọ́ ẹ̀ ẹ forgive now as a preacher anyway daddy ẹ mọ nǹkan àwọn èèyàn sì wà níbẹ̀ yẹn púpọ̀ ní ṣọ́ọ̀ṣì yìí tó yẹ pé wọ́n bìlíìfù nínú yín gan àwọn èèyàn dẹ̀ àwọn púpọ̀ náà dẹ̀ ti jáde náà tó ń kọ̀m̀plé nípa yín ṣó ti yẹ yín mẹ́yẹn tí àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín tó jẹ́ pọ́tòkọ̀ táwọn wọn ẹ̀jọ́ àbí tó ń jẹ́ ráyè ń ṣe nǹkan tí ayé sọ wọ́n bíi ẹ tó ń sàn tó bá ń support yín um, they are not your friends if they cannot tell you the truth èmi o mi ò lè wà nírú position yín yẹn kẹ́nìbọ̀dì ah. àwọn èèyàn purọ́ mọ́ mi gan-an ẹ rí nǹkan tọ̀rẹ́ yín ṣe fún mi ni àánú òjò tó máa purọ́ mọ́ mi káàkiri òun ló ń ṣèkà fún mi dẹ̀ máa purọ́ káàkiri àti gbogbo ní àánú ah. mélòó la fẹ́ sọ mélòó la fẹ́ kàlẹ́ yàn lébèlè ẹ mọ àwọn tó ti jà wá lólè face to face hmm. let me so let me tell you one story my mommy no àǹtí kan ó ní problem gba ọmọ ọmọ mo ti sọ̀rọ̀ yẹn dáadáa mi ìfẹ́ dárúkọ ẹ̀ sí lára àwọn àǹtí tí mo pàdé nígbà tí mo ní trouble yẹn àǹtí yẹn jẹ mí lówó ó ti kú ń sìn ó wá fẹ́ fún mi lówó ó fẹ́ set me up ẹ jẹ́ n sọ fún yẹn má máa fagbára jà púpọ̀ o torí ẹni tó ló fẹ́ lo agbára fún yẹn láti bájà tó fẹ́ lo oṣù yẹn láti bájà tọ́lọ́run bá gbé ọwọ́ dìde bí ọlọ́run ṣe máa ń kọ́kọ́ jà náà ni pé akọ́kọ́ fi ẹ̀dá wọn bí ọlọ́run ṣe máa ń ṣe nìyẹn tó bá fẹ́ jà akọ́kọ́ expose ẹ̀ nìyẹn the people who can fight tí wọ́n bá ti ń sọ bíi ẹ ti understand torí wọ́n máa sọ pé tọ́lọ́run bá jà many ways tọ́lọ́run máa fi ń jà ó máa expose just like bó ṣe expose Saul ó ní kí Saul lọ sí ìlú kan kó lọ kó lọ jà mẹ́ẹ̀ kó ṣe nǹkan wọ́n fún un ní yéèrà nímẹ̀ ọ́dà just do as God has said ó dẹ̀ débẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ ó wá kó ẹran wálé torí pé orí wọn wọ́n sanra Samuel padà wálé Ọlọ́run ti sọ fún un pé kò ṣe nǹkan tó ní kò ṣe ṣó ti yé ìyẹn mọ nǹkan tí mo fẹ́ sọ oh he was he was exposed by God you cannot be hide for God this story now ó ṣojú Ọlọ́run kòrókòrò báwo ni ọmọ ọlọ́run àti preacher gidi gan báwo lè ṣe máa gbàgbọ́ nínú lọ́ọ̀yà to some level lọ́ọ̀yà dára ẹjọ́ ayé dára gan lọ́ọ̀yà dára torí kọ́ ba lè ṣe ṣe bó báwo lẹ́yìn tẹ́ jẹ́ ọmọ ọlọ́run tẹ́ believe nínú spirituality tó yẹ pé everything it has to be long in court like that àwọn kan wà tán tẹ̀ bá ti gbé court ẹ̀ máa sọ pé eh, my hand is not on it kẹ́tì ẹ̀ sọ pé for me i'm forgiving you you understand for you to know ah anyway ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ jù dádì dádì ẹ má bínú sà dádì tó bá jẹ́ bí lọ́ọ̀yà yín tún ṣe ń sọ̀rọ̀ yìí pé wọ́n sọ pé eh, many people believe that when anything you can bring it to the social media some lawyers also are on social media some governments are on social media listening to what they are saying because I now know the valid of this uh, social media at times but people should not use it wrongly and use it to abuse people. A lot of cases who police fail lawyer fail. Some also people that are supposed to be there failing. When they expose it here, the case being rearranged. The case being what what is being arranged. Be lawyer yẹn you believe that any case they brought into the case into the I mean on the social media that's the place they go to churches we are going to call media we are going to call newspaper we going to call the journalists you are making money when you call those journalists are you not going to pay them Why can't we pay this money and make this person forget about the past and have a new life? And let instead of you using, paying the money to demons that are going to destroy this family. Nobody will support you. If a pastor supports you over this, he's a criminal pastor. You are my dad. My, I'm see. àwọn ó ní àwọn kan you are, eh, you see, èèyàn eh, ní nítorí pé èèyàn ń bàdé o. Tó ti yé go because kò sẹ́ni rere kan náà nínú ayé bọ̀ kì í ṣe pé kí wọ́n máa ṣe nǹkan lójúkorojú ẹ̀ tí wọ́n ń sàn bẹ́yẹn dádì kò sí pásọ̀ tó lé pásọ̀ tó bá support yín pé ẹni yìí sọ́fà bẹ́yẹn ó ti go through things bẹ́yẹn ẹ̀ lè ti forgive ṣé ṣé táwa bá follow yín bá a máa lè ní forgiveness spirit abájọ gbogbo àwọn ọmọ ará ilé mi tó ń lọ sí ṣọ́ọ̀ṣì wọn ń kí mi wọn èmi dẹ̀ mo mú wọn débẹ̀ mo ṣe dáadáa fún wọn mo fún wọn lówó wọn ò mórí o ṣẹ́ni wọn dẹ̀ wọn yóò dìbàjẹ́ tọ́pẹ́ àbúrò mi tó wà mí ó jẹ́ mínísítà ó yọ òdì kò ń kí mi títí dènì kò dẹ̀ ní kankan tó wọ́fà mi èmi mo èmi lọ́lọ́run lò fún kí dẹ̀ ń ṣe mfm náà lò fún mi gbà yẹn kí ni náà lò fún mi four square gospel ni wọ́n lò fún mi láti fún mi lówó tá a fi bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù gbà yẹn kò ń kí mi àná ti máa ń fúlò látòkè báyìí wá sórí mi ẹ má bínú sáà o ẹni tó bá kọ̀ tí ò bá yín sòótọ́ ọ̀rọ̀ ọ̀tá yín ni àbí mo ti dọ̀tá yín ni dádì ẹ ti gbàgbé ìgbà tí mo bá ń spíkì fún yín tí mo dẹ́ mọ́ àwọn tí mo ti pè ní terrorist orí yín bye for now mi ì tí ì tán but bye for now ẹ pé ẹni yẹn kẹ ṣẹ́tù pẹ̀lú ẹ tó bá ti sọ pé wọ́n ti fún un lówó ẹni tó sọ fún yẹn because they brought in so the social media they now believe that we are going to pay him quickly and we are not going to pay him lọ́ọ̀yà àwọn èyí tó ń gbowó lọ́wọ́ yín ó lè ní wọ́n wáyé tẹ́fẹ́ máa sin lọ́ọ̀yà ṣọ́lọ́run lẹ́ ń sìn àbí lọ́ọ̀yà ṣáwọn eléyìí ló fẹ́ fún yín lérè ní pásítọ̀ ṣáwọn ilé ló fẹ́ fún yín lérè àbáwọn tó paint yín àwọn lọ́ọ̀yà pọ́tókọ̀ yín wọ́n paint yín gbogbo àgbáyé pé you are evil wọ́n paint yín wọ́n reveal yín fún gbogbo the whole world that you are evil that's what they are doing systematically Yeah, because when they were talking about gbé wá sórí social media sí they now believe that they are going to pay you quickly kíláàsì ọdún tó ti ṣe judgement ẹ̀ kí ló dé wọn ò ṣẹ̀ṣẹ̀ ṣe lánàá náà kí ló tún wọn fún because àwọn people some people around you they are telling you don't do it don't give him money there's somebody ṣe fẹ́ kó kú ni tó bá kú bẹ́ẹ̀ yẹn yàtọ̀ ritualist o bye for now.